الحمد لله الذي قضى بالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه بالوالدين إحسانا ní ò jẹ́ kọ́ lọ lè kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹlòmíì ò délu wọn mọ́ ìyá yẹn sọ fún fáwọn ẹlòmíì kú lẹ́yìn ọjọ́ ìrora fàájì tí tóbi jáde láyé. sọ orí tọ́ba tó tó ní ìyára àti bàbá rẹ̀ ọlọ́run ló kù tẹ́ ọ̀rọ̀ ọba tó tó ayé rẹ̀. ọkọ̀ máa wọ pé gbogbo táwọn èèyàn ń fà ti nira ìrọ̀rùn ní sẹ́kí ìrọ̀rùn ní mọ́tò. الحمد لله الذي قضى بالوالدين إحسانا وجعله عبادة ظاهرة يتقرب بها المتقربون ويتعبد بها المتعبدون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì tí wọ́n bí ní bàbá wa àti ìyá wa ọba tó ṣe ní ìjọsìn tí a máa rí téèyàn bá ń ṣe tọ́lá àwọn ìjọsìn kan bẹ inú ẹ̀mí láti ṣe bí ká nígbàgbọ́ sọ́lọ́run ká bẹ̀rù ọlọ́run nínú ẹ̀mí lọ́wà ọlọ́run nìkan lórí. ẹ láwọn ìjọsìn lọ́jọ́ pé a máa rí gẹ́gẹ́ bí irun gẹ́gẹ́ bí àwẹ̀ gẹ́gẹ́ bí hajj kó ṣe tawaf àwọn ìjọsìn tó hàn wọ́n ní ọ̀pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ òun náà ni ká máa rí èèyàn tí ó máa ṣe dáadáa sí bàbá rẹ̀ àtìyá ẹ̀ ìṣe dáadáa sí bàbá ẹni àtìyá ẹni ọ̀kan gbogbo ẹni tó bá fẹ́ ẹni inú tí ọmọ ṣe tá a fi máa pè lẹ́lẹ́sìn òun náà ni ká lè béèrè rẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kí wọ́n bá sọ fún wa pé ọmọ dáadáa ni ìgbà náà ni a tó gbà pé wòlíì ọlọ́ọ̀ni lóòótọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba aláàtọ̀ wa ṣàánú wa tó pè wá sákèsí látara ká máa ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Ike ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ òjíṣẹ́ ọlọ́run anabi wa muhammad kọ́bọ gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rere èyí tó dáa jùlọ ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ onílẹ̀ yìí tá a jòkó lẹ̀ fún yìí òun náà láti wá bára wa sọ òdodo ọ̀rọ̀ tá a mú jáde nínú àlùkùránì tẹ́yọ̀ bá ti fẹ́ káyé wọn bàjẹ́ káyé wọn ibi wọn ti ń tú kuraani ní kọ́ máa lọ ibẹ̀ ní kọ́ máa jòkó sí ibẹ̀ ni ó ti rí ìmọ̀ tí ó ṣe láǹfààní tí ó fi sórí rẹ láyé àti lọ́run gbogbo wa ọlọ́mọṣà sí wa lórí rẹ. ẹ rí ojú ọ̀nà tó dáa téèyàn máa ń tọ̀ tí ò sí ojú ọ̀nà mi lẹ́yìn ẹ̀ máa tó dáa tó òun náà ní sunna anabuwa Muhammad alu sunna àwọn tí wọ́n tẹ̀lé sunna ni wọ́n ń pè bẹ́ẹ̀ kọ́lọ́mọjà máa fẹnu lásán sọ kọ́lọ́mọba aláàkójọ́ máa kó máa ṣiṣẹ́ nínú ìbáda wa kó máa ṣiṣẹ́ nínú wa wa nínú tá a fi mọ̀ pé èèyàn tẹ̀lé súnà òun náà ni ká lè béèrè lọ́wọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí wọ́n sì sọ lẹ́yìn láì ṣe pé wà ń bẹ̀ yí pé a lágbájá ọmọ dáadáa ni ọlọ́mọṣà gbé adépò bẹ́ẹ̀ ọlọ́mọṣà gbé adépò bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ohun tí wọ́n ti gbé kalẹ̀ lẹ́sìn fún wa ìbáàjẹ́ àwọn bàbá wa àti ìyá wa lónìí àṣẹ tá a bá ti jẹ́rìí fún un Bidia ni wọ́n pe pè àní bá wọn ṣe àmọ́ wọ́n ṣe dáadáa sí wọn àmọ́ àní bá wọn ṣe bídíà. torí pé gbogbo sọ́mọ́ ti dálẹ̀ tá a bá ti rẹ́ẹ̀rí fún alukoran àdádálẹ̀ ni wọ́n ń pè sì ní anábìlánu ni anu ọlọ́run nígbà kò tí wọ́n ń pè ní asana dọ̀làlà asana lè yẹn ń sọ yẹn nígbà anábìlánu gbogbo bídíà ní ìsìnà kí wọ́n ní ìsìnà tó dá wà àpẹẹrẹ pé kéwò tí ìyé yẹn náà ni àti bídíà mukafira àti bídíà gẹ́rù mukafira kọ́lọ́mọdé àbá wọn ṣe kankan nínú méjèèjì ẹ̀yọ́ màá yá mi lọ́kùnrin lóbìnrin ètò wọn ní ká gbéyàwó láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni tèmi ọlọ́lẹ̀ ṣàtúnṣe lọ́dọ̀ ara mi tẹ́yìn náà ọlọ́lẹ̀ ṣàtúnṣe lọ́dọ̀ ara yín òun náà ni fọ́dílù birril walidayni wa fawaiduhu ọláwo lọ́wọ́ fún ìmọ̀ọ́sẹ̀ dáadáa sáwọn òbí méjèèjì bàbá wa àti ìyá wa àǹfààní wo lọ́wọ́ ń bẹ̀ ìhà wo lẹ̀sìn sí ká máa ṣe dáadáa sí bàbá wa àti ìyá wa àlùwálìdá ni bàbá wa àti ìyá wa kò dàrú mọ́ ọ lọ́wọ́ o bàbá rẹ tó bí ọ àti ìyá rẹ tó bí ọ àwọn náà là ń rìn fàṣì wọ́n lè wá wà láyé wọ́n sì lè wà níbo wọ́n lè wà lálẹ́ kìyàmà tí wọ́n bá ń bẹ láyé ọ máa ṣe dáadáa táyé sí wọn tí wọ́n bá ṣe láyé má ọ máa ṣàdúrà fún wọn ọ máa ṣe sàrà fún wọn ọ máa sokùn ẹbí wọn pọ̀ òní jẹ́ okùn ẹbí wọn ṣe kínní òní jẹ́ ọjà lẹ́yìn wọn òsì ní báwọn ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ òní báwọn jà òní dẹbírú torí pé òtún bẹ̀ kọ́ dàrú nígbà tí bàbá ń bẹ bọ́ọ̀ tí wọ́n ń ṣàtúntò rẹ̀ òun ṣe dáadáa sí bàbá rẹ̀ ni àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọmọ ṣe dáadáa sí wọn èyí ni tí bàbá àti ìyá bá ti kú ọmọ sàdúrà fún wọn ọmọ ti sàárà tó bá súnà mu ẹ̀jẹ̀ máa pé sàárà tó bá súnà mu torí sàárà pọ̀ táwọn èèyàn ti kíni táwọn èèyàn máa ń ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n ní àwọn ní ọlọ́run ọba aláàgbára wọn dá wa ta ló dá wa jẹ̀mọ́ aláàlọ́ dá wa nígbà ọlọ́run fẹ́ dá wa ara àwọn àwọn ọlọ́run ọba alágbàdá wa àwọn bàbá wa àti ìyá wa ọlọ́run ló dá ọ àwọn bàbá rẹ ló sunrun pẹ̀lú ìyá ẹ tí ìyá rẹ fi wá lóyún ìyá rẹ wá bí ọ sáyé àwọn méjèèjì yẹn àtẹni tó fún yàn lóyún àtẹni tó fún lóyún àwọn méjèèjì àgbọ́dọ̀ gbàgbé wọn. fọ́tìlù bẹ́ẹ̀ lè wà lédè gbogbo àwa tọ́jú pé à ń gbẹ̀sìn láàbọ̀ ká lè mọ̀ pé tá a bá tí ì máa ṣe dáadáa sáwọn òbí wa bàbá wa àti ìyá wa ẹ̀sìn wa ò tí ì pé wọ́n ní kọ́dà hakun wajibun bàbá wa àti ìyá wa ẹ̀tọ́ tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ wa wọ́n ní kì í ṣe ẹ̀tọ́ tí mustahabu tí bá fẹ́ hakun wajibun ẹ̀tọ́ tẹ́jẹ́ dandan ni ọlọ́run bá aláà ló sì gbà á fún wọn látọwọ́ wa aláà wá ṣe ìmọ̀ọ́sẹ̀ dáadáa ó ṣe ní ẹ̀sìn ìmọ̀ọ́sẹ̀ dáadáa sóbì ara ẹ̀sìn ni sẹ́gbọ́n aláwọ̀ ẹ̀sìn náà fìlà bí kákìdùwà bí kákì wítìrì bí kákì ràkàtà àlùfájìrì bí kí kásìwọ́múra gbogbo aláwọn ìjọsìn tọ́jà náfìlà rẹpẹtẹ birrul walidaini laysa bi náfìlà fa innama huwa fard ìmọ̀ sí dáadáa sí ìyá àti bàbá wọ́n ní kì í ṣe náfìlà ọ̀ràn àyàn ni dandan ni ẹni tó ṣe ní dandan òun náà lọ́lọ́wọ́n bá wa birrul walidaini fadlu birrul walidaini birrul walidaini wasiyyatu rabbil alamin wọ́n ní ọlọ́wọ́ bá aláwọ̀ kí wá lọ wọ́n sàsọ́lẹ̀ fún wa wípé ìyá wa àti bàbá wa ká máa ṣe dáadáa sí wọn ọlọ́run Jibril ọwọ́ àfi àyà tí mo fẹ́ kà yìí ó fi ràn ó ní kó sọ fún ànábì ká ànábì ó sọ fún gbogbo àwa àlùmọ́ tá a mùsùlùmí òdodo ipe wọn ọlọ́run bá ń sọ àsọ́lẹ̀ fún wa o tí wọ́n ní wọ́n ń sàsọ́lẹ̀ fún yàn wọ́n sì yá òun náà ni kí wọ́n máa gbà yẹn mọ̀ràn pé sọ̀fẹ́ sórí ibú sọ̀fẹ́ dolóríire sọfẹ́ láṣeyọrí sọfẹ́ wàlìjánà sọfẹ́ wọná kàn máa gbà yẹn mọ̀ràn kàn máa sàsọ́lẹ̀ fún yàn a'udhu billahi minash shaitanir rajim ìbọ̀lẹ̀ ọlọ́wọ́ bá aláàtí ń sàsọ́lẹ̀ fún wa ọlọ́wọ́ bá ní wa wassayna al-insana biwalidayhi ọlọ́wọ́ bá ní àwọ̀ ọlọ́wọ́ asàsọ́lẹ̀ fún mi yàn biwalidayhi lérí àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá ẹ̀ hamalatu ummuhu wahanan ala wahan ọlọ́wọ́n bá ní sẹ́sẹ̀ rí ìyá rẹ̀ yẹn ẹ̀rí ọwọ́ afúrọ̀ bàbá lẹ̀ àmọ́ níbẹ̀rẹ̀ ọ̀dàkọ̀ bàbá àti ìyá ọlọ́wọ́n ní hamalatu ummuhu sẹ́sẹ̀ rí ìyá rẹ̀ yẹn à òun tiẹ̀ olóyún olóyún rẹ̀ sínú wahanan ala wahan dọ́àfẹ́ ala dọ́àfẹ́ pẹ̀lú wàhálà bóyú bá kọ́kọ́ dúró lára obìnrin báyìí ara rẹ̀ yàtọ̀ àárẹ̀ ọgbọ́n yẹn máa ṣe ara ọmọ ní ọlọ́wọ́n bá ní wọ́n bá ti kú nípele kan oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣooṣù náà ni yóò máa bọ́ sí ìpele kọ̀ọ̀kan gbogbo ìpele kọ̀ọ̀kan tí máa ń bọ́ sí wàhálà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ọba yọ tí ọba sọjú rẹ bí ìyàwó ẹ ọba ti níyàwó àbí kò rẹ náà ìfẹ́ dàkúngbà tẹ lóyún mi ìwò yìí kọ́kọ́ dúró irú àwọn ará ìwò ní í ṣe yín ìyàwó ṣàlàyé sórí ọ̀tá bá níyàwó ńlé ìwọ ti ní pátíkà bó ṣe ń ṣe ìyàwó rẹ gẹ́lẹ́ o bó ṣe ń ṣe ìyá rẹ nìyẹn ọlọ́wọ́n bá ní wàhánà ní àlẹ́ wàhánì wàhálà wàhálà ọlọ́ni wàhálà lóyún níní ta ló kó yáyẹ sí wàhálà ìwọ ta ni jẹ́ kí yáyẹ ọlọ́láfíà ìwọ. ọlọ́run ní wọ́n fi sọ alùhù fi àmín ó wá bí ọtán níjọ́ tí ó bí ọgàn jàmá bóyá ààyè bóyá kú ọ̀kan nínú méjèèjì náà nìyá ọlọ́mọ ní máa ń kò sí ẹni tí ìyàwó rẹ̀ ọmọ tí ò ní máa ro akọ adarapọ̀ yọọ mọlẹ wíládà ìjọ tí ìyá wa rọbí wọn ní ìjọ wàhálà ni inú kí ìyá yẹn kọgbọrún lọ àbí kó máa bẹ́lẹ̀ ayé lálàárẹ̀ inú kó kú àbí kó máa sàárẹ̀ ẹ ó lè tí ọ máa rìn díẹ̀ díẹ̀ wá ní ẹpẹlẹ ẹ lọ́ra ta ṣe arábìnrin yẹn ọlọ́run sábàbí dání ìwọ sori tó bá ní kọ́ ọmọ sí dáadáa sí ìyá àti bàbá rẹ lọ́lọ́wọ́ bá aláàfin gbé e fún ọ níbi tí owó ti mọ̀ pé kìí ṣe ọ̀rọ̀ àwàdà ni kéde rẹ kó lè bá pé dáadáa ọlọ́wọ́ bá aláwa sọ ìdí pàtàkì tó fi ṣe dáadáa sí bàbá rẹ àti ìyá rẹ. ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ní wọ́n fi sọ ọ́ lóhùn fi àmín ó tó wá fún ọ lọ́yàn rẹ fún ọdún méjì ọlọ́wọ́ bá ní anishkuri lè ọlọ́run bá ní dúpẹ́ fún mi èmi tí mo dá bàbá rẹ tí mo dá ìyá rẹ tí mo ní kí oyún rẹ dúró lẹ́yìn ìgbà tó bá ti dúpẹ́ fún mi tán wàlíwàlí dẹ́yìn káyé láyé alimọ̀sùn èyí tó kù ni pé kọ́ wá dúpẹ́ fún bàbá rẹ àti ìyá rẹ pé wọ́n ṣe é o wọ́n kò rọ́jú o wọ́n kò farada o wọ́n kò wàhálà o kọ́ ọmọ fẹ́nu dúpẹ́. ìláyé alimọ̀sùn ọlọ́run bá ní bá ọba dúpẹ́ ọ padà kú ọ̀dọ̀ mi lọ ń bọ̀ bọ́ọ̀ bá sì dúpẹ́ ọ̀dọ̀ mi lọ ń bọ̀ bẹ́ẹ̀ bá dúpẹ́ yóò lè wà lìjánà bẹ́ẹ̀ bá dúpẹ́ ibo ní ọwọ́ jama ilé wọn náà ọlọ́run kọ́lọ́ mọ́sẹ̀ wa lọ́mọ aná sọ́ọ̀tù Lukumana àyà fọ́tì lọ́lọ́run ti ń sọ àwọn àlùfáà wa wọ́n ní ìyá wa àti bàbá wa kásàkólé kan lérí wọn especially ìyá ẹni pé wọn tọ́lọ́wọ́ bá aláǹsọ̀rọ̀ bàbá àti yá sí ọwọ́ fi ti bàbá lẹ̀ ọwọ́ abẹ́rẹ́ sí sọ wàhálà tí ya ṣe kí ni tí ya ṣe wọ́n nítorí pé ìyá yẹn ló ṣe wàhálà jù ọ̀kan náà wà lọ́fà wọn ṣàlàyé wọ́n ní bàbá rẹ̀ ti dá àjọ òun ti contribute ti tiẹ̀ ó fi spam lé àbí spam yẹn ọlọ́lẹ̀ lu ẹyin lọ́dọ̀ ìyá rẹ̀ ìdájú gbàdé bàbá yẹn ti dájọ́ tán. òun ti kó mẹ́ ọwọ́ ta ni jàmbá jàmbá ta ni ya wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ tó wà ní ara rẹ̀ yẹn ẹ̀jẹ̀ ìyá rẹ̀ ni kìí ṣẹ̀jẹ̀ bàbá rẹ̀ sọ wọ́n á rí nígbà ń jẹun ìyá rẹ̀ tó ń ọ ní ọyàn ọyàn ń fún ọ ẹ̀jẹ̀ ló dọ̀yàn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìyá rẹ àti mílíkì ìyá ẹ òun ló fi survive. tí ìyá yẹn tí ọba wa survive pẹ̀lú ìkẹ́ àti àánú tá a darí sọ́dọ̀ rẹ̀ nígbà tí ìyá náà darúgbó a jẹ́ pé olórí burúkú ni ọ́ kò ní nìkan máa pẹ̀pẹ́ mọ́. ẹni tí ń fi ìyá tí ń fi ń jẹ ìyá rẹ̀ sólórí rẹ̀ níjọba ẹ̀tọ́ ọba ń saburu ó ṣẹ̀ṣẹ̀ wá tú bá ní àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó sólórí sì sọ fún ọ pé ọ̀dà àwa ìláyà al ní o sì ń bọ̀ ọ̀ ń bọ̀ ọ̀ mi wa dúpẹ́ lẹ́nu ẹsẹ̀ ẹ̀yin wa ẹ̀yin lẹ́tọ́ wa adúpẹ́ alẹ́kọ̀ọ́ ọ̀tọ́ síbẹ̀ ìyá ń jẹ bàbá ìyá ń jẹ ìyá kò tọ́jú ẹ̀ yóò sì máa dúpẹ́ lẹ́nu kì í sẹ́nu nìkan ó fi ìwà dúpẹ́ ó fi arísìkí dúpẹ́ ó fẹnu dúpẹ́ sọ́ọ̀tù kí ni mo pè é sọ́ọ̀tù lùkùmọ́ ọ̀nà ayé akíní jama ẹ agbára wa sọ òdodo ọ̀rọ̀ o bọ́lá wọn bá sọ àsọ́ọ̀lẹ̀ fún yẹn bẹ́ẹ̀ bá tẹ̀lé àsọ́ọ̀lẹ̀ ọlọ́run èyí wọn máa ní pírọ́blẹ́mù o sọ́ọ̀tù lùkùmọ́ ọ̀nà ayé fourteen. bírù lùwàlídé ní ìbáàdà àzìmà tẹ́ẹ̀fì mọ̀ bó ṣe tóbi tó ìjọsìn tó tóbi ni ọlọ́run ní ká máa ṣe dáadáa sóbì ipe ká fún òbí ní ìwọ rẹ̀ lẹ́yìn ìgbà tí ọ dárúkọ ìwọ tara rẹ ọlọ́run dákọ ìwọ tiẹ̀ ìwọ ọlọ́run alákọ̀ọ́kọ́ ajẹ́pẹ́ ọlọ́run ọba kò sẹ́nìkan tó ní ìwọ lọ́rùn rẹ nínú gbogbo àwọn ẹ̀dá tó wà ní ayé tó ṣáwájú ìyá rẹ. àti bàbá rẹ̀ bàbá rẹ sọmọ kó dùn rẹ lọ àbí tọ tá a bá ṣe dáadáa tá tálá àkọ́kọ́ ṣe dáadáa sí ìyá àmọ́ tí wọ́n bá pa wọ́n láti ẹgbẹ́ káṣí ìjọba yìí tálá àkọ́kọ́ tẹ̀lé bàbá torí pé ìyá ń bẹ lábẹ́ àṣẹ bàbá àbọ̀ wọn fẹ́ ṣe dáadáa wọn fẹ́ fún wọn ní nǹkan tálá àkọ́kọ́ sàkólé kàlérí ẹ̀ ìyá àlẹ́ mi lọ sọ bẹ́ẹ̀ ẹnìkan wọn bá nẹ́bí wa muhammad sallam olórí anabi ó ní nílé ayé tí a wà yìí bá ń gbé yìí ká ní àkọ́kọ́ tọ́jẹ́ pé ó ní ẹ̀tọ́ ká ṣe dáadáa sí nínú gbogbo àwọn ẹ̀dá tó wà láyé ẹ̀gbọ́n tó anabi wí anabi ní òmùkà anabi ní ìyá rẹ̀ lákọ́kọ́ tí kẹ́ bá dé ìyá rẹ̀ lákọ́kọ́ yà kẹ́rẹ̀ lù wọ́n sì yà lù bàbá náà bọ́ọ̀ bá yà lù bàbá ọ̀wọ̀ náà o. àmọ́ ọ̀dọ̀ ìyá lọ́kọ̀ọ́kọ́ ṣe kí ni lọ́kọ̀ọ́kọ́ gbà lọ torígbà tí bàbá dájọ́ tọ́jú bàbá dìde ńlẹ̀ ìyá lókù ti rán wàhálà ìyá ní fọ̀tọ̀ ìyá ní fọ̀gbẹ́ oníta lọ́yẹ kákọ́ sí dáadáa sí ànábì ní ìyá ni ó tún béèrè ó ní lẹ́yìn ìyá mi kọ́ ànábì ní òmùka ànábì ní ìyá rẹ̀ náà lọ́tún kan ó tún béèrè ó ní àní ìyá ní ìyá nígbà wa bẹ̀rẹ̀ pé táwa ni ó tún kàn lẹ́yìn ìyá òun àlẹ́bìnrin fún abuka ó sì wá kan bàbá rẹ̀ three thousand àti one thousand ṣé bákan náà ni. ìyá ní ìdòwò bàbá ní ìdòwò ọ̀dọ̀ ta lọ́kọ̀ọ́kọ́ yà ọ̀dọ̀ ìyá lọ́kọ̀ọ́kọ́ yà fa ìyá mi alájí ńkọ́ bàbá ńkọ́ wọn náà wà lé ẹ mo fẹ́ lọ lè rí wọn kí lẹ ẹ kọ́kọ́ sọ ti yín náà tọ́ba ọ̀sẹ̀ wa lọ́lẹ̀ bá bàbá ńlẹ̀ ọwọ́ àṣẹ ti bàbá náà fún. ọlọ́run bá aláwo ni wà á budò láha ọlọ́run yẹn máa sìn mí. kílọ̀lọ́run torí ọ̀dà àwọn jama ẹ̀sìn ọwọ́ ni wàlá tó ṣeré kú bí iṣẹ́ á ọlọ́run yẹn máa sìn bọ́ mi. ọlọ́run yẹn máa sìn mí wàlá tó ṣeré kú bí iṣẹ́ á ẹ máa sìn bọ́ mi. nígbà ọlọ́run bá aláyọ̀ yìí wọ́n ti ẹ̀ lọ́rùn tán ó ní wábìlì wálé dé ní ìsànà ọlọ́run bá ní ẹlẹ́ẹ̀kejì tó lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti sọ bọ́ tẹ́ ẹ mójútó tàwé nìyí ẹlẹ́ẹ̀kejì tó kí lọ́kàn jama kí lọ́kàn jama lẹ́yìn tàwé nìyí kí lọ́kàn ó kù lọ́kàn wà ọlọ́run bá ní ẹ kínú àmọ́ tó bá dé ni ó tó bá kò tó ká ṣe dáadáa sí ìyá o ọlọ́run tẹ́lẹ̀ bá ti gbà mí gbọ́ tá a tẹ́sí kírun wábìlì wà lídẹ́ ní ẹ̀sánà ìyá yín ló dúkù tẹ́sẹ̀ kí ni tẹ́sẹ̀ dáadáa sí àti bàbá yín sọ́ọ́tù lukumọ́nà àyà thirty six ó di àyà mélòó tí mo kó ti ṣe jama ó di àyà méjì kọ́sàmọ́láwù ṣukura bẹ́ẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ náà wà lídẹ́ ọlọ́wọ́ bá aláàzọ́ nínú àyà tá a kọ́ ká yẹ ọlọ́wọ́ bá náà ní ṣukúrú ọlọ́run ní dúpẹ́ fún mi wàlíwàlí dẹ́yìká kó o sì dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì ọlọ́run pín ọpẹ́ láàrin òun àtàwọn òbí ọlọ́run ní dúpẹ́ fún mi dúpẹ́ fún wọn dúpẹ́ fún mi dúpẹ́ fún wọn dúpẹ́ fún wọn kó o sì dúpẹ́ fún mi tó bá dúpẹ́ fún mi tó o dúpẹ́ fún wọn o dúpẹ́ fún mi tó bá dúpẹ́ fún wọn tó o dúpẹ́ fún mi o dúpẹ́ fún mi ìgbà tó o tó dúpẹ́ fẹ́mi ọlọ́run ìgbà tó bá dúpẹ́ fẹ́mi tó tó bá dúpẹ́ fún àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹ̀jẹ̀ àmàlẹ́ dúpẹ́ o ẹ̀yẹ́ máa yá mi ẹ̀jẹ̀ àmàlẹ́ dúpẹ́ o torí tó o bá dúpẹ́ ọwọ́ náà lọ sọ́tò Luqman àyà fourteen nìyẹn náà wà Allah subhanahu wa ta'ala awjaba ọlọ́run tó wá ṣe ní dandan ipe àwọn òbí rẹ méjèèjì dandan ni dandan ni kò ṣe dáadáa sí wọn ló jẹ́ pé òkúkú àlùwàlídẹ́yìn ìmọ̀ ṣe bàbá àtìyá kẹ̀bíìrà tún mí kàbá ìrèzò náà ó wà nú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbàngbàngbàngbà ni anábìrì aláwọ̀ hadithukum bí akébálẹ̀ kàbá ìrè anábìrì ẹni ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù téèyàn máa ń dá lé anabi dalakọkọ òun náà ni ká máa ṣe bọ pẹ̀lú Ọlọ́run wọn ò kó kolo wa lè dé ẹni tá anabi sẹlẹ kejì òun náà ni ká máa gbomi lójú ya wa àti bàbá wa ká máa ṣẹ̀ wọ́n ká máa bà wọ́n nú jẹ́ ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù lẹ́yìn kíni lẹ́yìn ẹbọ bidul walidaini min sifati al-anbiya wa qada rabbuka alla ta'budu iya ọlọ́run bá ní mo ṣe ní dandan kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ máa sin òun ọlọ́run nìkan lóbi jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa lẹ́nu a fi dáadáa àwọn òbí sílẹ̀ àwa àtàrà mọ́ ẹ̀sìn nìkan àákìrùn agbáwẹ̀ amú apá kan lẹ̀ ṣètọ́n ni sórí pẹ̀lú gbogbo apá kan tọ́ ọ̀tàrà mọ́ yẹn ìrun tó ń kí déédéé yẹn àwẹ̀ tó ń gbà yẹn àti gbogbo àwọn sàárà tó ń ṣe yẹn àti gbogbo àwọn ìwà rẹ tó ń wù yẹn tí ọba ti ṣí ìwà dáadáa sáwọn òbí ń bẹ̀rẹ̀ ó lè padà wà o àmọ́ ọ̀wọ̀ ọ̀nà kò tó wà lìjánná. ló ṣe jẹ́ pé gbogbo ìbáàdà tá a ṣeun ẹ̀jẹ̀ á gbà pé ọ̀kan gbogbo ẹ̀ ìyá wa àti bàbá wa ìbáàdà míì lọ́tọ̀ nìyẹn. nígbà tó bá gbọ́ ọyẹ́ bí ṣe ń sọ yẹn ìgbà náà ló ti bọ́ lọ́wọ́ ìyá bàbá rẹ̀ ti kú ẹ̀ ẹ̀ ń bò ti kú ńkọ́ ọlẹ́tọ̀ lérí ẹ̀ bàbá rẹ̀ ń bẹ láyé ìyá rẹ̀ ń bẹ láyé àbẹ́nìkan lọ́wọ́ àánú àwọn méjèèjì ọlẹ́tẹ̀ ọlọ́wọ́ bá ní waqada rabbuka alla ta'budu illa iyya ọlọ́wọ́ bá ní dandan ní dandan ní o kọ́ ọ má sin ẹlòmíì lẹ́yìn mi ọlọ́run ó tún wá sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ waqada bil walidayni ihsana fíìlì kọ̀dọ̀ yẹn náà ló fi tuẹ́lẹ̀ kejì ó tún wá sí dandan qada awjaba bil walidayni ihsana ó tún wá sí dandan bó ṣe ṣe kọ́ ọmọ ṣẹlòmíì àfọlọ́ ní dandan ó tún wá ṣe kọ́ ọmọ ṣe dáadáa sóbì rẹ̀ náà ní dandan dandan mélòó lọ́wọ́ àbẹ̀ yẹn ń sin jama dandan méjì ọwọ́ mú kan ṣe oṣù kejì ọwọ́ lòun ní wọn lágbo tó wà lè janna àbí tó lọ́wọ́ máa fẹ́rẹ́ jẹun lẹ́yìn náà dáàlì kàkẹ́ bí ọ̀dà tó ní kaba èdè dùnú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni. bírò wàlídẹ́ni mẹ̀sìfàtìlàmbíyá wàlàwùlíyá ìsọ̀lìhìn ẹ̀yọ́ yá mi lọ́kùnrin lóbìnrin ẹdí àlọlẹ ẹ máa yí pé ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì wọ́n ní ó jẹ́ iṣẹ́ gbòógì nínú àwọn iṣẹ́ àwọn ànábì ọlọ́run báwọn ànábì ọlọ́run bá bí wọ́n ṣe tó wọ́n sì ń ṣàkólé kan lérí bàbá wọn àti ìyá wọn èyí tó ní bàbá àti ìyá ń ṣàkólé kan lérí ẹ̀ èyí tó jẹ́ pé ìyá nìkan ló ní ń ṣàkólé kan ní eré ẹ̀ ọlọ́run wá gbé ìtàn ànábì yáyá àti ànábì Ìsá ọlọ́run gbé wá fún wa ní Kùránì àdéhìnmá as-salatu was-salam ọlọ́run sọ̀rọ̀ nípa anabi zakariya ọlọ́run ọba ní wàhánánà mìlàdúnà wàzàkàtà ń wákàna takiya ọlọ́run ọba ní ah, èèyàn dáadáa òun náà ní zakariya èèyàn tó má olùbẹ̀rù ọlọ́run aláàánú èèyàn rere ni ọlọ́run ló bẹ̀rù ọlọ́run wà barran bi walidayi ó sì máa ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ torí ẹ̀ ló ti di olùbẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọmọ ya ìyá rẹ̀ ń gbélé àlàpà wọ́n fi pop wọ́n fi ń sílé lẹ́yìn ìgbà tọ́ rẹ tán ilé kò ń gbé o ilé kò ń gbé yẹn ilé yẹn bó ṣe da tó yẹ àlàpà ni àwa tá a bá mọ̀ ọ́ tá a mọ̀ ọ́ tá a mọ̀ àtọ́ ọkọ sí ìyá rẹ̀ tá a bá ti dé ilé tó fi pop tó fi bàjẹ́ yẹ àwọn mọ̀ pé ilé àlàpà ló ń ṣe kí ni ló ń gbé ìwọ́n tó ń wọṣọ aṣọ rẹ̀ da aṣọ rẹ̀ pọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń wọ èkísà èkísà ni wọ́n náà ń wọ̀ báṣẹ òkò da tó kó fìtì rẹ tó àwọn tá a bá mọ̀ délé èkísà lọ́wọ́ ọlọ́wọ́ bá dé anabi Yahya ọmọ ọmọ Zakariya wà bá rabi wàhálì déèhì ó da sí Zakariya ó sì da sí ya rẹ̀ walam yakun jabbaran asiya kìí sọ kìí sọ ọmọ àṣẹyà jabbar asi jabbar ni mustakbir onígbèraga ọ̀dàgbà tán ó fi ọlá àti ogún bàbá rẹ̀ àtìyá rẹ̀ ó fi dàgbà ọwọ́ àdàgbà tán ọwọ́ ń yẹ̀yẹ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ ọlọ́run ní yáyà yìí ṣe jabbar kìí ṣe asi kìí ṣe àṣeyàṣe bàbá sọ́tù Mariam aya thirteen àti fourteen ọlọ́sùn anabi isa náà aleyhi salatu wa salam sẹ́mi kó wọn ò ní bàbá tiẹ̀ gbàdọ́lọ́ wọn wàá sọ̀rọ̀ ọlọ́ni wa barram bi walidati nígbà tí anabi isa aleyhi salatu wa salam ìgbà ọlọ́run bá sẹ́mi lọ́mọ alálùbáríkà ó sẹ́mi ní ọmọ olóríire ó ní wa barram bi walidati ọlọ́run níbi wàlídé yìí níbi wàlídé yìí torí pé òun ò ní bàbá ìyá nìkan ọlọ́wọ́n bá ní ànábẹ́yí sani ọlọ́wọ́n bá ṣe mí ní ọmọ olórí eré fún ìyá mi eré ìtẹ́ni tí ń sọ̀rọ̀ yìí o wàlámù yẹn jaali ní jabaara ní ṣakiya ọlọ́wọ́n ò ṣe mí ní jabaar kò ṣe mí ní ọmọ burúkú ọmọ onígbèraga síyá rẹ̀ ṣakiya kò sì ṣe mí lọ́mọ olórí bú tí wọ́n ń bàyà ẹnu jẹ́ ẹni tí wọ́n ti ń bàyà rẹ̀ ẹnu jẹ́ ṣakiyu ni èyí tí ń pè ní ṣakiyu ńkọ́ ńkọ́ ṣèkìlù gangan fúnra rẹ̀ òun náà lẹni tí ń ba ìyá rẹ̀ baba bàbá ló jẹ́ torí ti jẹ́ ṣèkìlù yóò máa dùn òbí rẹ̀ olórí ibú ni gbé sọ́ọ̀tù Mariam aya thirty lọ́la ti ipe anabi Isa ọ̀sàkólé kan lérí ìyá ẹ̀ ń ṣe dáadáa sí Mariam. eléyìí di ama pàtàkì ìmáṣe dáadáa báwọn anábì ọlọ́run ṣe tó wọn ò fojú kékeré wọn ò fi mú ìmáṣe dáadáa sóbì wọn ò fọ tẹtẹrẹ wọn ò fi mú sẹ́mi àti ẹ̀ta àwa tó bàtà àwọn anábì ọlọ́run dáhùn ní àti di sheikh àti di stars tí ààrẹ bá ń bọ̀ wá tó rumi lórí tó bá jẹ́ md gbogbo kọ́mpìnì ayé ọgbọ́mi lórí ẹ̀ ayé ni kí ààrẹ ó sì máa tarú bẹ́ẹ̀ kò tí ì sábàyọ tó fi máa fún ọ wọ́n stars tó ha gbogbo Quran hafizu oru ìlú hafizu ọba ìyá rẹ̀ lọ́ta ẹ̀yẹ́ wáyà mi yìí sì ń bọ̀ wá síbi àwọn ẹ̀tọ́ àwọn òbí wa gbogbo kéwù tó bá ké tó ọba ti ṣe dáadáa sí àti bàbá rẹ̀ olórí ibú lọ́lọ́ ń pè ọ́ gbogbo owó tó bá ní tó ọba ti ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá olóòṣì lọ́lọ́ ń mo wà lédè ní bá a dẹ̀ sọ láti máa furu dọ́ mukọ́dàmún alẹ́ nàwáfẹ́lẹ́ sọ̀làwátì wal jihad jihad dandan ni àbí dandan ni tán bá wá fẹ́ wá bá wa jà jihad àdìfà afẹ́ dáàbò bora wa jihad kan nìyẹn jihad kan bẹ tọ́jẹ́ pé a lọ lè bá wọn tàbí wọn bọ̀ a lè pàdé wọn lójú ọ̀nà àdéjọ́ dọ́dọ̀ wa ẹnìkan lè bá dọ́gba Muhammadu sallam àfàwọ̀ abdullahi ibn masoud sa'ala rasulallahi sallallahu alayhi wa sallam wọ́n lè bi anabi wọ́n làwọn bèèrè lọ́wọ́ anabi pé ayòlá amali abudalo iṣẹ́ rẹ̀ wo lọ́lájú kọ́lá asọ́lá ala waqtiha anabi ni iṣẹ́ rẹ̀ tó lọ́lájú lẹ́yìn gbàgbọ́ anabi ni kéèyàn máa kírun lásìkò ẹni. kultu mo tó wá sọ pé ó fẹ́ máa yìí iṣẹ́ wo ló tún ní ládájú lẹ́yìn mákírù lásìkò kọ́lá fún ma bẹ́rù lè wà lédè ni ànábì ní kọ́ ọmọ ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà lọ́tún kan lẹ́yìn sọ̀lá èyí ni ìran ọ̀ràn yẹn ni o bọ́wọ́ jẹ́ ìrun náfìlà bá ní kó o jíṣẹ́ fún ìyá rẹ̀ ó ní ládájú kó o yẹn ẹgbẹ̀rún náfìlà lọ ìyá rẹ̀ ní kọ́ bá wọn ra ómò wa eh, kọ́ bá àwọn ṣe nawafil kò tó ká mọ̀sí dáadáa sóbi wa àmọ́ rọrùn ẹ̀yà ànábì lóhùn làkọ́kọ́ ànábì náà láìláì lọ́wọ́ àkànyìn mọ̀sí dáadáa sáwọn òbí wa tó mọ̀ kúrò tó ayì mo tó wá bẹ̀rẹ̀ pé èwo ló tó kàn nínú àwọn ṣẹ́ẹ̀rẹ́ lẹ́yìn náà ànábì wa ní alijihadu fi sabilillah lẹ́yìn náà lọ́wọ́ àkàn jihad tó yẹ pé nìkan wá ọlọ́run fẹ́ lọ sí jihad ànábì náà ayé wa lè dák ṣé bàbá rẹ̀ àti yára ń bẹ máa lọ lè jagun lólé máa lọ lè súnmọ́ lọ́wọ́ wa pẹ̀lú ìmọ̀tí dáadáa sáwọn òbí rẹ̀ àti bàbá rẹ̀ èyí tí mo ní kó o ṣe yẹn ọlọ́lá jù yìí tó fẹ́ ṣe yẹn lọ. lẹ́fẹ̀ẹ́ ní jihadi náfẹ́lá ni lọ́dọ̀ àwọn àlùfáà wọ́n ní jihadi náfẹ́lá ni. ẹ̀yọ́ màá yá mi alimukafiru mọ̀nà àtọkọ̀ wa alida anabi wa muhammadu sallam anabi ni ẹnìkan tá a lè sọ pé bọ́yá ọ̀sẹ̀ sàn bàbá ẹ̀ lórí gbogbo wàhálà tí bàbá rẹ̀ ṣe òun náà lẹni tí wọ́n mú bàbá rẹ̀ lóko ẹrú tọ́wọ́ lọ lè túlẹ̀ pẹ̀lú owó gọbọi anabi ni wàlẹ̀ ayé jìzì wàlẹ̀ dùn wàlẹ̀ dà anabi ni ọmọ kan òní dáadáa kan tó lè ṣe sí bàbá yẹn ọlọmọtò fún ọkọlé fún ọfẹyàwó fún bàbá ẹni wọn tọ́jú ọmọ bàbá gbogbo dáadáa dáadáa ló ṣe anabi ni gbogbo dáadáa yẹ kò sọmọ tó lè ṣẹ̀sìn tán ògbé bàbá rẹ lọ́mọ́kà ògbé lọ London ògbé lọ Amẹ́ríkà kó lè gbádùn òtí ṣe kankan ọ̀sọ̀ fúnlẹ́sọ̀ fún bàbá rẹ òtí ṣe kankan ànábì ni kò sí ìtọ́ ọmọ lè ṣe fún bàbá rẹ̀ tó lè fi ṣe sán ilà ìyẹ́jì dáhùn mọ́múlùkà àfi tó bá bá bàbá rẹ̀ lóko ẹrú fáyẹ̀ ṣẹ̀ríyà ọwọ́ alẹ́ lè ra bàbá rẹ̀ wálé fáyẹ̀ òtíkà ọwọ́ abọ́kùn lọ́rùn bàbá rẹ̀ sẹ́mi pé àbí ìgbà tó tún sọ̀rọ̀ báyìí dọ́mọlábí padà ni ànábì ni bàbá rẹ̀ bá wà lóko ẹrú tó wà ra wálé tí ò wá sí lóko ẹrú mọ́ tọ̀ gbogbo dáadáa tó bá ṣe á pè é ọfẹ ṣe déédéé alámọtòrúdọlá nínú àwọn tá a fi máa pàtàkì máa ṣe dáadáa sóbì gbogbo àwa tá a kéwú àwa tá a kàwé àwa tá a kọ́ṣẹ́ ṣe rí gbogbo iṣẹ́ tọ́jẹ́ ìbáàdà tá a fi ń súnmọ́ ọlọ́run tá a fi ń wá ìyọ́nú ọlọ́run tá a fi ń wá ojú rere ọlọ́run gbogbo nǹkan tá a fi ń wá ojú rere ọlọ́run. gbogbo tá a fi wá ojúlé ọlọ́run pátá ọ̀pọ̀ rẹpẹtẹ o lọ́sàn-án lóru wọ́n ní ọlọ́run bá aláwọ̀ máa yọ́nú sí wa lérí gbogbo àwọn nǹkan tá a fi wá yọ́nú ọlọ́run pẹ̀lú mọ́jẹ̀mú káwọn bàbá wa àti ìyá wa máa yọ́nú ọlọ́run yọ́nú sí mi ọlọ́run yọ́nú sí mi ọwọ́ ń sàwọn iṣẹ́ tọ́pọ̀ rẹpẹtẹ àmọ́ bàbá àti ìyá ń sunkún wọn lọ́lọ́run lè yọnu sí ọ ó dìgbà tí wọ́n bá yọnu. wọ́n ní ìgbà wo láwọn mọ̀tọ́ lọ́wọ́ bá aláàbá ń bínú tọ́ba rẹ̀ yàn bá ti ń gbóná èèyàn mọ̀ pé malaria ni àwọn àwọn symptoms àmọ́ àbí ìgbà wo ló ṣe mọ̀ pé ọlọ́wọ́n bá aláàbá ń bínú sọ lókè ọba tó rí ọba tó lè débi tọ́wà ìgbà wo lọ́wọ́ mọ̀ wọ́n ní mọ̀ dalẹ̀ láàmú gbogbo àti bàbá rẹ àti ìyá rẹ bá ti ń ṣépè lé ọ tí wọ́n sunkún lé ọ lérí wọ́n ní ìgbà yẹn náà lọ́lọ́wọ́ bá aláàmú bínú sọ ọlọ́run yọnu àbí ń bínú ìhà tá a bá kọ sí ìyá wa àti bàbá wa ni yóò ṣe kí ni ni wọ́n ṣàlàyé fún wa ìwọ́n náà bó ṣe jòkó lẹ́tọ́ òun mi ìyàbí wọ́tọ́ ń gbọ́ mi sìn ìwọ́n náà ti mọ kòtò wà báyìí wọ́n lẹ́nu mi àlóhùn bá bàbá òun jà èmi àti dáàdi à ń jà ọlọ́run sọ alẹ́ lórí ibú kí bàbá rẹ èyí kọjá pé látijọ́ tí yóò ti fún yẹ lóyún lẹ́ẹ̀tì rí mọ́ ó sì wá yọjú lẹ́yìn ìgbà tó pé thirty five years ọgbọ́n ẹ̀ mọ́ ṣe dáadáa sí i ibo ṣe ẹ̀kúnlẹ̀ ó fún yẹn lóyún ó lè san dáadáa rẹ̀ tán tẹ́ ẹ̀ bá fún yẹn lóyún bó ni wọ́n ṣe wáyé. wọ́n ní ìyá wa bó ṣe bí wa òun náà ló jù wá lẹ̀ kò dólé ọkọ ìyá náà wá lọ wọ́n wá lọ ó lè lọkọ mi kọjá sí wa bàbá nìkan ní í ṣe wàhálà tó bá di ọlá ọlọ́lá tó tó di ọlọ́lá tán bí àrẹ bá yọjú ọgbọ́dọ̀ náà rò torí pé nígbà tí ń gbin nígbà tí ń gbin gbígbé ọ̀kan nínú àwọn gbígbin tó gbìn yẹn kò sí tó lè ṣe fún tó lè ṣe déédéé ẹ̀. tẹ́bárẹ́ lórí tó lè wọ́n bá mọ́mí jà ọ̀hún àti mọ́mí àwọn ò sí ní ọwọ́ ẹ̀ báyìí àpẹẹrẹ orí ibú ni àpẹẹrẹ ẹni tọ́lọ́ ń bínú sí òun náà ni ká máa rí i pé lágbájá ní òun bá bàbá ẹ̀ jà. ànígbà m ẹ mọ̀ ní ẹ wọn ti bá bàbá sọ̀rọ̀ ó ti tó ọdún mẹ́ta pari àwọn parí ah mo ní ọdún mélòó wọ́n lọ́dún mẹ́ta ló ti bá bàbá ló ti bá bàbá ọdún kẹrin ọdún ẹni tọ́lọ́wọ́n bá aláwọ̀ yọ́nú sí àfi tó bá jẹ́ pé bàbá ń bínú sí ọ nítorí pé wọ́n fẹ́ kọ́ ọ kọ́ ọ tako tọ́lọ́wọ́ wọ́n á lọ tako ó wọ́n lòún bínú sẹ́rí bínú yẹn kankan ò ní jẹ́ kí ni ọlọ́wọ́ yí padà ni bàbá ní kọ́ wá sẹ́ bọ́ wà mí wọ́n jẹ́ àdáka aláǹdù ṣe kàbí má lè sẹ́lẹ̀ kàbí ẹ̀ẹ́lì fàlà ìyá gbé kiri wá látọ̀dọ̀ àwọn fóun jálà bí oníṣẹ́ rí rákólísì òkúta mẹ́ta tó wà ní èyí bẹ́ẹ̀ bá ti mú kò tó bàjẹ́ fún yàmá àwọn olókúta mẹ́ta. òkúta mẹ́ta ọwọ́ lọ́bọ̀gún àwọn látà òsàmù náà òkúta lọ́pọ̀lọpọ̀ wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tí bàbá rẹ bá ní kọ́ wá ṣẹlẹ̀ ọ̀hún nídàá lóhùn tọ́wálé òun bínú ìwọ mọ̀ kàbalẹ̀ ẹni tí ó sáyẹ̀ sí ìbínú rẹ̀ ẹ òun ní ti yọnu sí wọn. láti ní dàrú wípé ẹ ṣe bí ẹ̀yin náà lẹ́ni kọ́ ọmọ máa tẹ̀ láṣẹ mo sì ní kó kúlẹ̀ fún mi. mo ní kó wá gba kíní yìí pé kíní yìí ìlànà ẹ̀gbọ́n rẹ̀ lò tẹ́ fi lówó olówó lò bí ṣe ń bínú sí ọlọ́run bínú sí ọ̀yọ́ ọlọ́gba bàbá ọlọ́run bínú sí ni ọlọ́run ní tí wọ́n mú yín pé kí wọ́n ṣe ọlọ́run ní mọ́tẹ́lá òbí yẹn o ìgbà tó wá parí ẹ̀kọ́ ni wàásù ibuhuma fi dunya ma'rufa àmọ́ ilé ayé ń bí ẹ̀sìn dáadáa sí wọn torí kò sí dáadáa pẹ́ẹ́sì sí wọn lọ́rùn mọ́ fi dunya ọfẹ jẹun ọ̀rọ̀ àǹjẹ fún baba abọrẹ ọ̀rọ̀ àǹjẹ fún ìyá Sunday ọ̀rọ̀ àǹjẹ fún baba alẹbọ ọ̀rọ̀ àǹjẹ fún àfúnjáde àbí baba rẹ tí ń wéré olóńgbò àti ọ̀gá gbígbẹ ọ̀fun lásọ. wọ́n máa ṣètọ́ tó wáyé kó ṣe kí ni kó ṣe é tọ́ba lóun ń bínú torí pé òun ṣe súnmọ́ òun ní sẹ́kí ni oníláwọ̀ oníkọ́ ọbọ̀jẹ̀ àlùbáàbù lẹ̀ oníláwọ̀ ọlọ́run ní kọ́ ọbọ̀jẹ̀ àlùbáàbù bàbá rẹ̀ ní kọ́ ọbọ̀ lẹ̀ tẹ́lẹ̀gbẹ̀ ọlọ́dẹ àwọn méjèèjì oúnjẹ tó ń fún un jẹ lóun ní kọ́ ọlọ́run ní kọ́ ọbọ̀ lóúnjẹ lóun lóúnjẹ nígbà tí kọ́lọ́run bá lọ́ọ̀ni kọ́ ọmọ rẹ̀ kọ́mọ sọ́rọ̀ lọ́rùn kí gbogbo àwọn bàbá táwọn máa ń kọjá yé wa nígbà àfáà mo ti bínú sí mo ní kọ́ máa dọ̀bálẹ̀ fún mi olóhùn ní dọ̀bálẹ̀ mo ti bínú sí ní ìbínú yẹn kò lè kò lè kò lè sẹ́mọ́lá ọmọ wọn jàlúbáàbù rẹ lóní dáwọ́ bí wọ́n bọ́ ó tó rà mí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ànábì ní àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ ànábì ní má ṣépè léèyàn ìpè ó mú yàn láì ní nídìí sàrà ẹ̀yọ́ máa yá mi ilayhi yas'adu al-kalimu tayyibu wal-amalu salih yarfa nígbà míì iṣẹ́ rí bí sàrà yìí kí àdó àtàṣe kó tètè gbà sẹ́rẹ́ àwọn eléyìí anabi ní sàlásùn ní anabi láwọn mẹ́ta kan bẹ́ẹ̀ anabi ní sàlásùn dàwátìn anabi ní ìpè àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ abádùn àwọn mẹ́ta mustajabatun anabi ní tí wọ́n bá ti lè wí báyìí ọlọ́run sì fàṣẹ sí wọ́n sì pè é o àbí wọ́n ṣàdúrà láṣà kàfẹ́fínà anabi ní ẹ má méjì alákọ̀ọ́kọ́ dáwọ́tò mọ̀lẹ́lò ẹni tá a ṣàbòsí fún tọ́wọ́ ṣépè léèyàn ẹlẹ́ẹ̀kejì dáwọ́tò mùsáfìrì arìnrìnàjò tó sì pèlè yàn ẹlẹ́ẹ̀kẹta dáwọ́tò wàlídẹ́yìn èpè tí bàbá àtìyá bá ṣẹlẹ̀ yàn wọ́n ní èèyàn lè mú jẹ bàbá kan bẹ ilẹ̀ lárúbáwá nígbà ọmọ rẹ̀ wí ọmọ yẹn wá ń ṣe gbèlaga lórí oníkúre ọ̀sán lè lárúbáwá bẹ̀ lédè Yorùbá ni pé oníkúre <laughs> ọmọ jáde báyìí ó gbé mọ́tò lọ́ba gbé mọ́tò jáde àti bó ṣe gbé mọ́tò jáde yẹn bó ṣe start mọ́tò yẹn èpè bàbá rẹ̀ ti ń tẹ̀lé ọkàn lè fi mọ́tò gbà síbi kan lọ́ba jáde láyé bàbá dé mọ́sálásí lẹ́yìn zóòrì lásìkò zóòrì bàbá dé mọ́sálásí lásìkò zóòrì wọ́n rí ọtún dá sórí wọ́n rí mọ́sálásí nígbà ọ̀dọ́ wa lé ọ̀pọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ní kájá àwọn pé ibi wọ́n máa ń kó kù sí nígbà wọn débẹ̀ wọ́n béèrè lọ́wọ́ bàbá pé kí lórúkọ ọmọ yín bàbá sórúkọ ọmọ ẹ̀ òun lọ́wọ́ nínú gíníta gbé síbẹ̀ yẹn accident ni àsìkò tí ó lọ accident yẹn kò ju bí ọgbọ̀n ṣẹ́jú lọ tí bàbá rẹ̀ sẹ́pẹ̀lẹ̀. má gbé ìpè òbí rẹ o ó bá ti gbèpè ọ̀rọ̀ rẹ ti lójútùú ni ẹ̀ kò sí dáadáa kan tó ṣe láyé ń bímá ọ̀rọ̀ tó lọ náà ó lè jìyà mẹ́rin. wọ́n lọ́ kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ kí ló dé káwọn bàbá yìí àti ìyá yìí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí dáadáa alákọ̀ọ́kọ́ ọlọ́npàṣẹ àti káàbáka àti sàlàyé ẹlẹ́ẹ̀kejì àwọn ọlọ́nkádàrá tá a gbára wọn jáde àmọ́ gbàgbé ìpìlẹ̀ rẹ̀ wọ́n gbàgbé ìpìlẹ̀ rẹ̀ wọ́n gbàgbé ìpìlẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n ṣe wàhálà lérí jíjẹ lérí mímu lérí aṣọ lérí oògùn lérí skul lérí wọ́n sáyé sùn àsìkò tó o bá ti ń sùn ìyá rẹ máa ń sùn bóyá tó o bá mọ̀ dáadáa ọmọ tí wọn náà bí wọn náà fi wúra rẹ wò àsìkò tó mọ̀lẹ́ bá ń gbóná ara tẹ̀ nínú òsì máa gbóná inú rẹ̀ ò ní dùn àsìkò tí yàrá bá sùn ọmọ ti sùn ni tọ́wọ́ wá sì ti ń jí báyìí ìyá náà tó jí nìyẹn wọ́n ní wọ́n dààmú púpọ̀ wọ́n primary school secondary school high institution ọwọ́ di ọlọ́rọ̀ ọ̀dọ́lọ́lá ọ̀wá yà sí bàbá rẹ̀ ọ̀yà sí yà rẹ̀ lálá tó lókè ibo ni wọ́n ní bọ̀ yẹn jama ilẹ̀ ni o tó bá ti fẹ́ wálẹ̀ lọ́lẹ̀ túbá lẹ́sìn dáadáa sí àwọn tó lọ ń lò sábàbí tó tẹ̀wọ́n gòkè tí o bá tọ́jú rẹ o ò ní lẹ́kọ̀ọ́ tí o bá tọ́jú rẹ o ò ní dàgbà sọ ọmọ yóò ń jẹ tó jẹ ọmọ yóò aṣọ tó ti wọ̀ ọmọ yóò oògùn tó ti lò ọmọ yóò àgbo owó tí wọ́n ná lọ́sibítù ẹlòmíràn tó sọ rúkìá fún lọ́dà fún rúkìá nígbà tó ń ṣe kátàkátà bàbá yẹn bàbá yẹn kó gbogbo owó tó yẹ kó fi kọ́lé owó tó yẹ kó fi ra mọ́tò owó tó yẹ kó fi ṣe kíni èyí tó yẹ kó fi jẹ́ ẹ̀rẹ̀ láyé ọ̀nà lè lórí. àwọn àgbàpọ̀ dájọ ni ọba dàsùkò tó fẹ́ kó àjọ ìwọ bá lọ́wọ́ kájọ fún. gbogbo tí àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n ṣe fún wa nígbà kékeré làwọn náà ṣe fún wọn tí wọ́n bá dàgbà lọ́lẹ̀ mú lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n tọ́jú rẹ̀ ìwọ náà tọ́jú wọn wọ́n ra sọ náà ra wọ́n fún ọ lóúnjẹ ìwọ náà fún ọ lóúnjẹ wọ́n gbé ọ lọ síbítù ìwọ náà gbé ọ lọ síbítù wọ́n bí lọ́yà alágbó wọn náà máa gbàgbó fún bàbá ti yá tọ́ba rẹ̀ wọ́n. gbogbo táwọn bàbá yẹn ṣe pátá làwọn náà ṣe lọ́jọ́ alẹ́ kọ́dà ńgbà míì ọlọ́run máa ní kí òbí ẹlòmí ọ̀dà àgbàdo bíi pé bí wọ́n ṣe tábà fún ọ ìwọ náà padà tábà fún ọ ni. ọ̀kan nínú àwọn ẹni rẹ ọ̀fẹ́ ọmọra ìyá ti darúgbó wà nínú yàrá wá sọ fún ọmọ ọkùnrin pé ìwọ ọmọ mi mo fẹ́ lọ ọmọra àmọ́ ìtọ́jú ni máa ojú wa ń tì mí pé kí n fìyà kí wá ní lọ sí umura umura sì ní ládàá bẹ̀ tó ládàá ìyá tí ń bá ṣègbè tí ń bá yẹjú gbèsè rẹ̀ ẹ̀rí ọmọ dáadáa lẹ́sìn ní tọ́ ọba ń tọ́jú òbí rẹ̀ àwọn ọmọ rẹ̀ ń wọ̀ tọ́ jẹ́ fún bàbá yìí pé gbogbo bẹ́ẹ̀ ti ń tọ́jú ìyá yín ẹ fi mi. yìí máa tọ́jú wọn tẹ́fi dé jọ mẹ́ta jọ mẹ́rin ẹ má wọlé yọ máa wá pè láti múra bóònù ya ṣé ìyá ti tọ̀ ṣé ìyá ti yàgbẹ́ bóònù ṣé ìyá ti wẹ̀ ọmọ á ní gbogbo ẹ̀ pátápátá mo ti ṣe kọ́dà ìyá ti sùn wọ́n ti lògùn wọn mo tábà fún wọn èmi náà ni mo wẹ̀ wọn mo mójútó wọn torí ìyá ti dàgbà débi pé ìyá ọmọ ti ṣe mọ́. àbáta wíwá wa darí láti múra ẹ ọmọ kẹlẹ̀kùn méjì kẹlẹ̀kùn ọmọ òtútù dáhùn Ibu ọmọ padà wá dáhùn ọmọ wá sọ fún àfa pé òun wà nínú tọ́lẹ̀tì pẹ̀lú ìyá ni o ìyá tẹ̀ ṣègbọ̀nsẹ̀ tán ni lòun tọ́jú ara wọn àfa yẹn wá rí ọmọ rẹ̀ tó fi ìbọ̀wọ́ sọ́wọ́ kí glove tó máa fi sọ́wọ́ yẹ táwọn dókítà ọmọ ń lò yẹ ó fi bọ́wọ́ àfa yẹn wá sọ pé èwo lòun fẹ́lẹ́ yìí ṣe ó ní òun fi bọ́wọ́ torí pé òun tàbà fún ìyá ni. Ah! ó ní wọn mọ mi ah mo sì ṣe dáadáa tó yìí ó kú ó kó okùn púpọ̀ ọba ti fi kankan sọ́wọ́ èmi ò fi kankan sọ́wọ́ ẹ̀rù ń bà mí kọjá pé bó ṣe fi sọ́wọ́ yìí ẹ tọ́lá mi mọ bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ̀rù ń bà mí ipe bó ṣe fi sọ́wọ́ yìí ìtì yàrá rí kí ọmọ máa rò pé ọ̀fẹ́ kí ẹ̀gbin ara àwọn kọ̀ọ̀kan ọ̀la òun kórìíra àwọn tó máa jẹ́ pé ìyá yẹn ni wọ́n wá bàjẹ́ pé èmi ní fi nǹkan sọ́wọ́ fún kọ̀fẹ́ fọwọ́ kàn mí. kọ̀fẹ́ fọwọ́ kan gbẹ̀sẹ̀ mi àfààní a ń bà mí kí ọmọ rò ó láti gbà tó ti ṣiṣẹ́ rẹ̀ èmi èlò ṣé ó burú tẹ ìwà lóde wa kò burú owó bí ni ẹ̀rọ bí ní. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀kan ló àwọn ẹni rẹ̀ ó ní ìyá àti tòun ó máa ń ni? ó máa ń gbogbo tí bá lọ máa ń káàkiri. ọwọ́ sọ fẹ́ nìyẹn nínú àwọn ẹni rẹ pé bó ti wà yìí ẹsìn tí yàrá máa ń gùn ẹ̀yìn wọn ni gbogbo ẹni ìgbàtà fẹ́ lọ òun ọ̀pá lọ bẹ̀ tó bá dé débẹ̀ ilé ìyàwó ilé oko ma òun gbé kalẹ̀ tó bá tó dúró lẹ́wọ́ tó lè gbé yàrá lé kò súnmọ́ tó ń gbà kò sẹ́sẹ́ lọ́wọ́ ẹ̀. ọ̀gẹ́lẹ̀ àwọn ẹni rẹ ó ní à bóòlù ẹni ti jẹ́ ó ní ìyá àwọn à ó ní gbogbo tọ́jú kó òṣèlú ti ṣe kọ́dà àwọn bá dé kó máa ń pa ni àbáyé ni àmà àdẹ́ta ó ní ìyàtọ̀ ń bẹ láàrin ìgbà tí ìyá yẹn ń pọ̀ ọ́ sọ̀rọ̀ pé ìyá yẹn náà pọ̀ ọ́ náà rí ẹ̀hìn ìwọ́n náà wọ́n náà pọ̀ padà ló wọ́n ní pọ́ńpọ̀ yá ẹ ṣé bí tí ó ṣe ìwọ́n náà ṣe kí ni ìwọ́n náà ṣe fún ọmọ ní kọ́dà ìyá rẹ̀ òun tó lọ́lá jù ọ lọ iṣẹ́ rẹ̀ tiẹ̀ ó ní ìkíláàsì onígbà tí ìyá rẹ̀ ń pọ̀ ọ́ tó bá ṣíjú wọlé ìbáyìí yóò máa tọrọ ah, Ibrahim kọ́lọ̀ jẹ́mìrì ogun yóò máa fọwọ́ gbé inú rẹ̀ ọmọ dùn yóò máa gba yìí pẹ̀lú ètò òun pọ́nmọ́ òun àmọ́ ìwọ má parọ́ má parọ́ bọ́ọ̀ bá ń ṣíjú wò yá rẹ̀ lẹ́yìn inú rẹ̀ máa ń bàjẹ́ ni gbogbo tó wà lẹ́mìí rẹ̀ ni pé kọ́nà tètè pàyà má parọ́ ìbẹ̀rù ọlọ́ọ̀bá lójú ọmọ pọ̀n ó lè máa tọ́lọ kọ́nà jẹ́ mi yáyà ogun sí kó tó lóbi fífi yẹ̀ sí lẹ́yìn rẹ̀ kò sí tá a lè ṣe tale a lè kọ́ntífáyé gbogbo táwọn òòyà wa àti bàbá wa ṣe fún wa ẹ̀yọ́ màá yá mi torí àsìkò wa turuku al-ihsan nísìn àti parí abala fadlu birril walide ọ̀la tó wà fún ká máa tọ́jú àwọn òbí ó ti yé kálukú amáyàwá amádìsí wa a tún mú àwọn ìtàn àwọn ẹni rẹ wá tó àwọn dáadáa wo láàmú wá sí alákọ̀ọ́kọ́ asámu wa ta'a ọmọ tẹ̀lé àṣẹ bàbá rẹ àti ìyá tí o bá ti takò àṣẹ tọ́lọ̀ Ah, ìyàwó rẹ̀ má bàjẹ́ mọ́ ah, ọwọ́ ni màmá yìí nígbà ó láti gbà yín náà lọ́lọ́ bínú sọ lágbájá mo ní kọ́ mọ́ bọ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ mọ́ lágbájá mo ní kọ́ wá ọwọ́ ni àwọn àjẹ́ ọ̀pá ọ́ ìyá rẹ̀ ní kọ́ wálé ọláwọn àjẹ́ fẹ́ pa ọ́ ìdẹ́jẹ́ káwọn àjẹ́ ó tètè pa ọ́ àti àwọn èṣù tó ń bẹ̀rù òun náà ni àìṣe dáadáa sí ìyá rẹ̀ tó ń ṣe gbogbo ẹni tó bá ti ń ṣe dáadáa sí ìyá rẹ, ọlọ́run máa yọ́nú sí ẹni tó lọ́ọ́ máa yọ́nú sí pẹ̀lẹ́ níjọ́ pa ọmọ tẹ̀lé ṣe bàbá àti ìyá rẹ̀ lẹ́yìn náà ọyọ́ tẹ̀lé àwọn ọmọ ọmọ ṣàpọ́nlé wọn ju bó ṣe ń ṣàpọ́nlé àwọn gọ́fúnà àtàwọn pírẹ́sídẹ̀ǹtì ìlú yìí lọ. ìyá mi ìyá mi bàbá mi bàbá mi mami mami ń bọ̀ inú ọmọ lò tí ìyá máa ń bọ̀ wá ọ inú ọmọ lò tí ẹ lè jẹ́ kó di oṣù tí ń bọ̀ ẹ dọ̀ ní tọ́ba rí pé oṣù tí ń bọ̀ náà lọ́ba da àmọ́ èsì ló wù mí kí n wá ẹjẹ́ àti oṣù tí ń bọ̀ àwọn ọmọ mi àwọn ò tí ì gbọ́ ìyàwó rẹ̀ nu ìyàwó rẹ̀ ni wọ́n máa sọ iye tó fún bàbá ẹ̀ tó fún ìyá rẹ̀ ẹ̀yọ́ máa yá mi ọmọ sí àpọ́nlé bàbá àti ìyá rẹ̀ ọ̀kadà àwọn ẹni olóńgbò máa fẹ́ gbọ́n aṣọ owó ìgbọ́n lọ́dọ̀ yá wọn ó nítorí e, e, eruku tọ́ba ilé sẹ́sì yà wọ́n lójú òun gbà pé òun ti sọ̀rọ̀ àwọn ọ̀kan náà wọ́n ẹni rẹ ọlọ́run máa sàpálẹ̀ ìyá àwọn débi pé òun èyí bá fẹ́ bá jẹun tí yàrá ni wá jẹun ah ẹ̀rọ ìmọ̀ bá wọn. ó nítorí pé ẹran táwọn akó sórí oúnjẹ ó lè jẹ́ pé èyí tó wà ní àárín yẹn òun ni ìyá ti fọkàn sí pé òun ṣe kí ni òun mú ìyá àwọn á ti mi òkèlè tí ń mì tán òun ti sáré mu ìyàwó mú mi o àmọ́ yóò dùn ó ní kó dùn yá òun ó lóun gbà pé òun ti sẹlẹ̀ òun. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláà ọwọ́ akọ sínú àyà yìí tí mo fẹ́ kà yìí ó ní ká máa ṣàdúrà fún wọn kò sí táà lè ṣe fún wọn àfi ká máa bọ̀ wọ́n ládùúrà kò sí dáadáa tó lè ṣe àfi máa bọ̀ wọ́n ládùúrà àdúrà tó wà sílẹ̀ ní pé kọ́lọ́run bá aláà kọ́bọ̀ ọkẹ́ wọn láyé kọ́bọ̀ ọkẹ́ wọn ní ọ̀run gbogbo dáadáa yẹn kò tó àdúrà ọlọ́ni wa qada rabbuka la ta'budu illa iya ọlọ́run bá ní mo ti ṣe ní dáadáa ìgbọ́dọ̀ sí ẹlòmíì àfi Allah wa bil walidayni ihsana àwọn bàbá ayé àti ìyá ẹ máa ń ṣe dáadáa sí wọn mo ṣe ní dáadáa imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma táwọn méjèèjì tí wọ́n bá dàgbà sí i lọ́dọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ìbáṣejọ́ kan nínú àwọn méjèèjì náà ẹ tí wọ́n bá dàgbà sí ọ ní ìmáyébùlù gánà ìdákà ibi kí bàbá àdàdíyà rẹ máa gbé ọ̀dọ̀ rẹ Ọ ọ̀gbọ̀dọ̀ fi wọ́n lẹ̀ torí pé ìwọ́n náà fi wọ́n lẹ̀ nígbà tí ọwọ́ kékeré mami mami mami mami ọmọ tẹ̀lé káàkiri ìyá rẹ ìyá rẹ náà fi wọ́n lẹ̀ ẹ̀ sáré wọlé nítorí rẹ náà fi lẹ̀ o ti tọ́lọ́ bá kádà pé iṣẹ́ rẹ kò gbà kó wà nílùú tí wọ́n wà ọ wà gbọ́ ọmọdọ̀ fún wọn tí wọ́n máa ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó ṣe kí ni tẹ́lẹ̀ kó ṣe ó pè wọ́n láàárọ̀ ó pè wọ́n lọ́sàn ó pè wọ́n lálẹ́ ọmọ abẹ́rẹ́ àláfíà wọn bí ìgbà tó wà lọ́dọ̀ wọn tó ń ṣe kí ni tó ń gbọ́dọ̀ wọn kán wá béèrè kán béèrè lọ́wọ́ ìyá ẹ̀ kán wá ní ah Ibrahim àti gbọ́rò rẹ pẹ́ àti gbọ́rò rẹ ti pẹ́ sẹ́yìn náà rí lọ́wọ́ kúrò ọ̀dọ́ àwọn mi ń lògbìsí ayé bẹ́ẹ̀ sí ìyá rẹ̀ sọ pé sẹ́yìn náà rí <laughs> èmi náà rí la ilaha illallah. ọlọmọsẹ ṣàánú wa ọlọmọsẹ ṣàánú wa ṣe ìgbésí ayé wọ́n pa mí wọ́n pa mí èmi ní lọ́lé òkè o èmi ò lè dé lókè o wọ́n má bàa pa mí o ní lọ́ọ́ bá tọ̀pọ̀lọpọ̀ jẹ́ lẹ́yìn náà àṣà ìbò àwọn kí ni mo pè é tó bá ti rẹ àwọn bàbá tiwọn táwọn bàbá tiwọn bá ti darúgbó àwọn èbó wọ́n níbi kan tí wọ́n máa lọ lè wà wọ́n gúnlẹ̀ sí ilé ìtọ́jú àwọn arúgbó ni àwọn èbó ti kọ́ lẹ̀ yọkàn jùlọ rẹ̀ síbẹ̀ yóò sì padà yọmọ lọlé ìjọba ni wọn tọ́jú rẹ̀ ọlọ́mọṣà sọ wá níbi aburú bẹ́ẹ̀ ẹ má ka ìwé sórí ibú o ìwé ìwé táǹkà yẹn àdánwò tí ń fa fún wa ó ju oore tí ń fa fún wa lọ sàgbé èèyàn gbọ́dọ̀ mọ́kàwé àbí torí kó lè bá àríyìn tó jẹ tó mu kìí ṣe pé kọ́ kàwé débi pé kọ́ wá máa máa takò òfin ọlọ́run kọ́ máa yakò òfin ọlọ́run kọ́ wá ka gbogbo òwe tó kọ́ gbogbo òye tó kọ́ máa lálẹ́ báríkà látara ìhàtọ̀ kọ́ sí ìyá rẹ̀ ẹlòmíì àtàsí ẹlòmíì gbé àtàsí kọ́ wọn náà lọ dọ̀rọ̀ ara ẹrú ọlọ́dẹ elétò àti kọ́ ló máa lọ lè ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ ọlọ́run bá ní àdúgbò máa bọ́yọ̀ kan lókùn fún ẹlòmíì lọ́kàn nínú wa bá ṣe wáyé àwọn kìlá àwọn màmá àwọn méjèèjì ọlọ́run wa fẹ́ sọ àwọn nǹkan tó fẹ́ ká máa ṣe ó ní fàlẹ́ àtàkù láwọn máa ọ̀f ọ̀f ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ jẹ́ jáde lẹ́nu rẹ ọ̀f kílọ̀ pẹ̀lú ọ̀f òun náà ni ọ̀rọ̀ tó kéré tí ó bàyá yẹn lójú àti bàbá yẹn ẹlòmíín bóyá rẹ̀ ẹlòmíín ṣépèrè bàbá àti yẹ ànábìrin màlàónù masaba àbá màlàónù masaba ọba ànábìrin ọlọ́wọ́ bá ti ṣépèlé ẹ má wulẹ̀ tuntun bá a má bu ma ẹ má bu ma ọlọ́wọ́ kan ti ṣépèlé ẹni tí ń bú bàbá yẹn àtẹ̀sí ń bú yẹ kọ́dà gbọ́dọ̀ lo ẹ̀dà ẹ̀dà ọ̀rọ̀ ìgbé à ah, màmá màmá kàwé àìkàwé màmá lọ́yọ̀ lẹ̀ tí màmá yẹn bá gbọ́ iṣẹ́ ní òrónù gbogbo olóhùn ọ̀kàwé ó ti sísọ ó ti sísọ ọ gbọ́dọ̀ kò ṣe ọ gbọ́dọ̀ lójú wọn fẹ́ ránṣẹ́ ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ jẹsẹ̀ mẹ́lẹ̀ nígbà pé ìṣe dáadáa sóbì ní ìbáadà gbogbo àti ìbáadà fẹsẹ̀ ìbáadà sọmọ pé àlìjẹ́nà tẹ̀yìn fẹ́ wọ̀ òní ọmọ àtìyàn inú rẹ̀ ọmọdún ni kí bàbá àdàbíyá rẹ̀ bá ń da ọ láàmú tí wọ́n sàrọ̀ ṣe ó yẹ kí ni ọmọ dùn ní pé ọlọ́pàá ọlọ́wọ́n bá aláà ọ̀fẹ́ fẹ́ sàlì jẹ́nà ńlá ọlọ́wọ́n bá aláà ń yọnu sí ọ. gbogbo iṣẹ́ tá a bá ṣe pátá ẹ̀jẹ̀ àmọ́ ọ̀nà ṣe àwọn òbí wa ọlọ́wọ́n bá ní wà látàní harihuma ẹ má jágbe mọ́ wa ẹ má jágbe mọ́ wa wọ́n máa sọ̀rọ̀ ọmọ kékeré táwọn ọmọ ti dé yóò má وقل لهما قولا كريما ọ̀rọ̀ tó tutù ọ̀nà ni kẹfẹ́ sí wọn واخفض لهما جناح الذل من الرحمة gbogbo àánú tá a bá wá ṣe fún yín واخفض ọlọ́run bá ní واخفض واخفض جناح الذل من الرحمة gbogbo àánú tá a bá ṣe fún yín ẹ fi tẹríba fún ọ. وقل رب ارحمهما كما ربياني صغيرا ẹ máa wá ṣàdúrà fún ọ pé kọ́lọ́run bá yín kẹ́ wọn ọlọ́run ẹ bẹ̀ mí fún wọn kí n bá yín kẹ́ wọn nítorí tẹ́lifíà tí wọ́n ṣe fún yín kàmá rọ́bà yá ní sọ̀gẹ̀rọ̀ nígbà táyìn náà wà ní kéékèèké kí lọ́lọ́run ṣe fún wa ọlọ́run ṣe fún wa pé kárán ti àná. ee wọ́pẹ̀lẹ̀ arsenal búrú àbá akún tẹ̀búrú kún abúlé okùn wọ́n ní tọ́ba ń ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ̀ òun ti ń kọ́ àwọn ọmọ rẹ̀ àwọn náà ọmọ wa wò ó níjọ́ tí wọ́n náà bá dàgbà àwọn náà máa ṣe dáadáa àwọn lẹ́la léyà fún bàbá òun ṣe dáadáa àwọn ọmọ lẹ́la lẹ́jọ́ lọ àbí ibi ọ̀lẹ́ wọn ti dàgbà ìbára ọlọ́mọ ṣe ni ẹ. ọlọ́ọ̀bá aláwọ̀ wá ní ó ní rabbukum ọlọ́ọ̀bá ní ọba yín adam bímá fi ní fusukum ọlọ́ọ̀lọ́ òun rẹ̀ mi yín o òun rẹ̀ mi gbogbo yín ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa àtẹ̀yin tẹ́ ń ṣe kàfá wọn bí ń takunu torí pé ọlọ́wọ́ bàbá aláforíjì ni wúlọ́n tó bá túbá tọ́láwọ̀ ní fìyàjẹ bàbá má ti yá má ọlọ́wọ́ sì foríjì wọn fatul Isra one seventeen ayah twenty three twenty five ẹ̀yẹ́ máa yá mi nínú àwọn ìwà àwọn òbí wa kí ni alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ sọ àtọ́ à ká máa tẹ̀lé àṣẹ wọn lẹ́yìn náà ká máa tẹríba fún wọn lẹ́yìn náà ká máa ṣàdúrà fún wọn ẹ̀rí ẹlẹ́kẹrin ẹ̀yẹ́ máa yá mi òun náà ni dàwọ́ Islam ká máa pè wọ́n sílẹ̀ Islam bá jòkó lẹ́yìn oníṣẹ́ mẹ́ta làwọn òbí wa àwọn òbí ẹlòmíì kèfèrí ni wọ́n ọmọ pè wọ́n sínú Islam abọ́gibọ̀pẹ̀ ni wọ́n ọmọ pè wọ́n sínú Islam àwọn míì oníbídíà ni wọ́n ọmọ pè wọ́n sínú sunna àwọn míì bàbá àwọn onísunna ni àmọ́ kébèkébé pọ̀ ní ọwọ́ rẹ̀ èyí sọ àwọn ẹ̀ṣẹ̀ ńlá míì bí àwọn fàṣìgá bí àwọn ká máa wọ́sọ̀kò tó lẹ̀ bàbá rẹ̀ sì gbàgbọ́ àbí ọgbàgbọ́ lọ́lọ́lọ́ kọ́sẹ́bọ́ gbogbo ipò táwọn òbí wa bá wà ẹ má jẹ́ àfi wọn lẹ̀ èmi máa èmi máa ipò tí bàbá tèmi wà àtìyá tèmi ìwọ náà má ti fi bó o bá ti ń délé ọ̀rọ̀ ẹ̀sìn náà kọ́kọ́ bá wọn sọ kó o tó bá wọn sọ̀rọ̀ bó o ní bọ́bìtà wọn bó o ní oògùn wọn bó o ní aṣọ wọn bó o ní bùkátà tí wọ́n ní torí pé bàbá wọn àtìyá yẹn ẹni tàbí wọn lè kú mọ́ lọ́wọ́ tí wọ́n bá sì ti kú àfikún wàlìjánà ni ó jẹ́ ìdùnnú fún ọ náà tí wọ́n bá ọ̀ ọ̀fẹ́ kí iná gáàsì kó bàbá rẹ̀ àbí ọ̀fẹ́ kí iná rò kó ìyá rẹ̀ lójú ọ̀la sìnínda fún àbí ẹ̀hẹ́n ọmọdútó àlàáfíà yá torí pé kọ́mọba rẹ̀ kọ́mọba kí ló wo kí ló dé wo òbí rẹ̀ tí ó wà lọ́lẹ̀ ìwọ náà anábìwá Ibrahim ọlọ́run bá ní a ti ọ̀rọ̀ anabi ibrahim iná wùká náà sùdíkọ̀ nàbí yá olódodo la anabi ibrahim anabi ọlọ́ni ìdíkọ́lẹ̀ lè abíhi nígbà tí ń sọ fún bàbá rẹ̀ yá abat ó ní wọ bàbá mi ó pè pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ikima pẹ̀lú làákàyè ẹ wọlé ẹ tilẹ̀kùn mọ́ra yín wọ́n ti bàbá ti yá ọmọ wọn sọ dodo ọ̀rọ̀ ọlọ́run ní anabi ibrahim ó ní limata abudu wọ bàbá mi kí ló dé tó wá ń sin mala ismawu ní tí o gbọ́rọ̀ wàlá ibùsùrù ní tí o rínà wàlá ibùgìnì ẹ ànkàṣe a ní tí o ní nkankan tó lè ṣe fọ́ nínú àwọn kan tó lọ́ mọ̀ ṣe. ya abati wọ bàbá mi inni kò ní jẹ́ àná èmi nàlẹ́ ẹ̀lì èmi ti kéwú mo ti nímà mo ti tẹ̀síwájú nínú àgbọ̀yé ẹ̀sìn malam yatik ìmọ̀tẹ́yìn òní nígbà tẹ̀ bí wa pàtẹ́bẹ́ẹ̀mì ẹ̀tẹ̀lẹ́mì àdìkàsọ̀rọ̀ sẹ́wì ìyá kí n lè tọ́ yín sọ́nà tọ́tọ́ ọ̀nà súnà ọ̀nà islam yá abẹ́tì wọ́n bàbá mi láti àbúdí ṣètọ́n láti àbúdí ṣètọ́n wọ́n sì èṣù inna ṣètọ́n kana lè rahman àṣìyá èṣù ti ṣe ọlọ́run ó ti di olórí burúkú ìwọ́n àwọn èèyàn tí wọ́n sori ibú papọ̀ mọ́ tí wọ́n jọ wọná ọlọ́run yá abẹ́tì wọ́n bàbá mi inni akhafu àyàmọ́sẹ́ka àdáàbò mi nà fatakuna lè ṣètọ́n wàlíyà ẹ̀rù ń bà mí ìfẹ́ kí iná ọlọ́run tó mi wọ bàbá mi ìfẹ́ kẹ́ di ọ̀rẹ́ fẹ́ sùn tẹ́wájú wọn náà ọlọ́run sọ́ọ̀tì mariam aya forty one ebi aya forty five kí ni ànábì ibrahim bá ọba rẹ sọ ìbá sọ ìbá iyọ ìwọ tiẹ̀ kúrò lọ́rùn bàbá ọ̀padà gbà ó àbí tà ìtumọ̀ ẹni pé àwọn òbí wa àgbọ̀dọ̀ dákẹ́ lé ní wọn èyí tí ń ṣẹbọ kádékọ́mọ ṣẹbọ mọ́ èyí tí ń ṣe christianity kádékọ́mọ lọ sọ́ọ̀sì mọ́ nítorí ṣe yẹ inú àwọn nǹkan tí a sọ̀mọ̀ pé o fẹ́ràn òbí rẹ̀ tó ti wá di kó lé ayé ilé ìwọ́n lọ́rùn bàbá rẹ̀ tó fi dára bí onífẹ́rẹ̀ àwọn ọ̀gá tó ti mú sínú ajere àwọn aláǹgbá tó ti mú sínú ajere àwọn aláǹgbá lájere ẹ̀wọ̀n ìrìnbá yẹn ni wọ́n máa fi ń ṣe é àwọn ẹranko alàyè náà máa kó síbẹ̀ bàbá máa mú lọ́kọ̀ọ̀kan yóò máa gún lọ́sẹ̀ yóò máa gún lọ́sẹ̀ ogun tájà ogun awọ́rò pẹ̀tùpẹ̀tù bàbá àrùn jálàbí òun lè pèsè kọ̀rọ̀ ikú bàbá mo ti gba súnà ó ti yé mi ìfẹ́ kẹ́ mú ṣètò lọ́rẹ̀ ẹ má ṣe sùn ìyá kan àbúrò làmà wá ìyá kan nẹ́sìpáyìn ọlọ́nìkan lágbọ́dọ̀ sí tabasi nísòro àdúrà lágbọ́dọ̀ sí kíni lágbọ́dọ̀ sí gbogbo àwọn abẹ̀mí àwọn àlàyé tẹ̀ ń gún àwọn àlàyé tẹ̀ ń jẹ́ yọ̀dá ọ̀sọ̀ fún tẹ̀lẹ́ wọn náà wọ́n sọ lọ́nà tó fi mà pé wọ́n léwó sí kíni wọ́n tètè gbọ́ kété wọ́kàn dé lọ́kàn wọ́kàn wọ́kàn sí gírà gírà gírà ẹlẹ́bọ ní gbogbo yín bí especially ìyá tó dùn fún yẹn. ẹbí yìí sì kọ́ bàbá olóṣàtẹ́fẹ́ olóṣèlú yìí ti yẹ. àwọn ọmọ wa wọ pé àfàṣẹ gba súnà ni ọ̀dà òòsàn yẹn náà la fi bọ́ òun náà la fi tọ́ òun náà la fi bí ọ bó ṣe wá sọ̀hún alùpùpù sọ̀rọ̀ gidi tẹ́lẹ̀ ni àwa gbọ́ mọ́ ìwọ náà lòdì wọ́n gbọ́ torí ọ̀sán pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà ànábì Ibrahim ló sọ̀rọ̀ sí náà ni pé ó yá àbátí ó tún fi my father my father kò kò kò deny rẹ̀ pé kì í ṣe bàbá òun wọ́n ní lima ta lima oye ẹ̀yin náà wò kò gbọ́rọ̀ ẹ̀yin náà wò kò rí náà ẹ̀yin náà wò kò lè ṣe kankan ilé fún bàbá rẹ̀ nílùú fìlì tí òfin ní sí olùfàmọ́ ìwọ́n náà fún bàbá rẹ̀ nílùú fìlì àti yára rẹ̀ tí òfin nílò kò tajà mọ́ ìgbẹ́ alájà ìyá mi ìyá mi lásìkò ẹlẹ́ta ẹ̀ta kí ní tẹ́ fi kọ́ ṣọ́ọ̀bù kò sí sẹ́ńjọ́ o àbá àfààní sọ fún yín pé láwọn ṣiṣẹ́ láwọn àsìkò kan àwọn àsìkò kan kò ní ṣiṣẹ́ lónìí àfààní gbogbo àní ọmọ ṣiṣẹ́ o wọn kàn wá dáhùn níjọ alárúbàtọ́ lọ gbogbo ta kó sígbà àrí kankan ta àwọn àṣetáni ò sí kí ni ọ̀ dáhùn èmi ò ṣe mọ́ ọjà yẹn báyọ̀ kú ò èyí tẹ́jú yẹn máa tà nígbà kan téèyàn ní tagbà kan wọ́n yóò gò wọ́n ní baba ìyá ọ̀rọ̀ bá ń kọ́ o ẹ ní lẹ́mìí pé ẹ bọ ni ẹ sì ní ṣe kíni ẹ ní ṣe má ẹ máa wá sàdúrà báyìí ọwọ́ àwọn aládùúgbò àti wọn máa ṣe láhùlà wàlá kúwọ́tà ilà bẹ́ẹ̀ kété pé ọkàn ní kò da ó sì máa lọ. sọ́ọ́rí pé àwọn tí wọ́n ti pè é gbadá wà àwọn náà làwọn òbí tọ́lá wọn máa fojú pé bẹ́ẹ̀ ọ̀la bí wọn àbá àtọ́ ni wọ́n máa tẹ̀lé mọ́ yìí yìí yìí wọ́n á òun ló sorúkọ ọmọ nígbà tí nígbà tá a òun òun ló sọ ọkọ rẹ níjọ́ mẹ́jọ ọwọ ní ní ṣe má ẹ wọn ni bàbá ètò òfìdá ètò òfìdá ẹ̀rí ni bàbá rẹ bá kàwé ó sì fọ́tò fún ẹ̀yọ́ máa yá mi àwọn òbí wa á rí i pé kan lérí wọn màmá ń sọ kíndùn wa ẹ ó jí wọn lóru màmá bóyá ní ẹsẹ̀ nẹ́fìlà ẹsẹ̀ wítìrì ẹsẹ̀ àsìkárò báyìí báyìí báyìí àwọn àsìkárò bídí ẹ̀ máa ṣe kíni ẹ̀ máa ṣe yẹn máa ẹ̀ tọrọ àdúrà fúnra yín àtọkọ yín ẹsẹ̀ àdúrà fáwọn náà lóru ọmọ àtọ wọn sọ́nà tí wọ́n lọ olùdí ó ní sọ́mọ́ lọ jẹ̀dẹ́dẹ̀ kọ́ ní onílù ó ní sọ́mọ́ ṣe kíni sọ́mọ́ lọ ọmọ tí wọ́n lọ́wọ́ ọ̀kan náà bọ́dà kan ní ìjẹ̀wú láìpẹ́ yìí ọwọ́ ní òun fẹ́ kálọ̀ lé kíyà òun àwọn adọ́dọ̀ ìyá ẹ̀ àti wọn tán ah, ìyá rẹ̀ ní à ah, à ah, àfàrà ìpẹ̀lẹ́ ẹkùnjọ́ mẹ́ta wọn ni àfa àtẹ̀ máa ń gbọ́ wá sí wọn nù yẹn ha ẹkùnṣẹ́ lọ́dọ̀ musa ìgbàṣẹ́ wa ibi tó máa fẹ́ lọ ni pé àwa kò lọ́dọ̀ ya yóò fi làṣàlátù ma yóò lọ fìdáwù ma bídíà àti ṣíríkù tó ń ṣe yóò lọ wọn ṣe kí ni wọn inú àwọn àfa ìjẹ́bù kan wá pé bọ́dà yẹn pé bọ́dà sì wọn ju wa sì lẹ́yìn wa òun wá ní ìyàwó kò lẹ́yìn yìí nítorí tẹ́sí ṣe ìyàwó lè ṣe kíni ìyàwó lè bá yín ṣe mọ́ ọwọ́ ìyá rẹ̀ kúrò nínú bídíà ọwọ́ ìyá rẹ̀ kúrò lẹ́yìn àwọn afọ́n jálàbí àwọn afọ́n lẹ́jà wọ́n náà ìyá kúrò ní o pẹ̀lú kíni pẹ̀lú ikima àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ọ̀sẹ̀ wa kan ànáfàkọ̀ ìnáwó nítorí pé òun nìkan làwọn máa ń rò pé dáadáa ni fóbi èyí tí mo ti síwájú yẹn ó ju kọ́ ọmọ náwó lọ ọ̀náwó lè yẹ ọ̀tẹ̀ láṣẹ òun fún bàbá ìlú yín gbà torí kò ní option kò ní kíni jàmbá wọn lọ́pṣọ̀n náà ọ̀ ò ní pọ́n ẹlẹ́kọ́ tó fún lọ́wọ́ màmá ẹ̀ ń disturb mi o màmá ẹ̀ ń disturb mi o ah kọ́yọ̀ tí o bá ti sílẹ̀ ẹ̀kọ́ ló fi sọ. So ọ̀n yẹlẹ màmá rẹ ọgbọ́dọ̀ sí lẹ́nu òun kù òun kù ṣe òun bínú àwọn ló ń polówó sẹ́ẹ̀rí owó náà ara ìwọ ni ànáfàkà a máa náwó lé àwọn bàbá wa àtìyá wa a máa náwó lé wọn lérí ìdá sàrà hàlà sàrà wà bàrà nígbà tí owó bá pọ̀ lọ́wọ́ wa a máa náwó fún wọn nígbà tí owó ọ̀bá tó nǹkan lọ́wọ́ wa a máa náwó fún wọn ìgbà wo lé ọ̀rọ̀ ròdùjàmá ìgbà tó wà mí lọ́wọ́ O transfer owó yẹn pẹ̀lú ìdùnnú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú olódodo sórí ọlọ́run tó wá darí wọn sọ́dọ̀ rẹ̀ nígbà tí òṣù rọ̀ rẹ̀ ìgbà yẹn gẹ́gẹ́ ọlọ́run fẹ́ mọ̀ pé sọ fẹ́ràn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọwọ́ fẹ́ràn wọn ọlọ́run níjà jẹ́ gbèsè ó ọlọ́run sì níjà gbàrú ó bá jẹ́ pé gbèsè àtàárù lọ́lọ́run fi ṣàdánwò fún ọ pé ebi òfin nígbà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lóṣù lọ́lẹ̀ tarabọ́ sànkó mo ti kókó sálà àfikún ọlọ́mọdé àmà àwọn ọlọ́run lè wá gbàdá wò wá gbà mí pé ìyá ó jẹun kò sówó lọ́wọ́ mi kí ni wọ́n fẹ́ jẹ ó ti dàgbà ó ti darúgbó bàbá rẹ̀ ti kú lẹ́nu iṣẹ́ nídìí bẹ́ẹ̀ ọlọ́run bá aláwo ní yẹ́sà lónà ká má sàyò fòkùn ọlọ́run bá ní wọ́n wà á bèèrè lọ́wọ́ wà nẹ́bì ipe má sàyò fòkùn owó má sàyò fòkùn bàbá ní owó bó láṣẹ ná kólé má àǹfààkùtùm min ọlọ́run bá ní gbogbo ohun tẹ́ bá ti ná nínú owó èyí tó lóore jù ń bẹ̀ fálẹ̀lì wà lédè yìí òun náà lèyí tẹ̀ ń ná fún yàyà àti bàbá yín bàbá olówó engineer mary doctor civil servant ìyá ọlọ́jà fúnmu wa sẹ́ńgbọ́ ipa ọ̀fẹ́ fún yàn lówó kólótọ̀ ọ̀hún kó lè fi gbádùn ayé ẹ̀ ẹni àkọ́kọ́ tó lọ́kọ́ dákọ́ fálẹ̀lì wà lédè yìí òun náà ni ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kódà kì í ṣe mọ́sálásí. ẹ gbọ́dọ̀ mọ́ ìmáàmù ní anídìí spíkà anídìí jẹnẹrétọ̀ láàárọ̀ la kálukú wa kámú tá a bá ní lọ́wọ́ ọwọ́ ti láàrin náà pé ọ̀fẹ́ kó five thousand ẹ̀ kalẹ̀ fún mọ́sálásí ọlọ́lẹ̀ kí ìyá tó ń lọ lé kásùbà ìyá ní àtúndọ̀ wúfì sọ lẹ́gbẹ̀rún márùn-ún lọ́wọ́ mẹ́wọ̀n ṣé mọ́sálásí ló kórè làbó kórè yà lọ́wọ́. mọ́ṣálá mọ́ṣálá ọ̀yá ẹja fèsì ilé ọlọ́run ni ẹrú ọlọ́run àti ilé ọlọ́run èwo ló dúra wọn lọ wàláhì ìyá rẹ̀ lọ́kọ̀ọ́ kó fún ọlọ́run bá ní fálìlì wá ìdè ìyá rẹ̀ ní kọ̀ọ̀kan kó lé lọ́wọ́ o lẹ́yìn náà àwọn tó tún kù tó tún náwó fún lẹ́yìn ìyá rẹ̀ òun náà ni wàlẹ́ akọ̀rọ̀ bíi àwọn fámìlì yín fámìlì ìyá rẹ fámìlì bàbá rẹ àbí àwọn fámìlì bàbá rẹ àwọn fámìlì ìyá ẹ àwọn lọ́kàn lẹ́yìn náà wálé yàtá ama ọ̀sẹ̀ wàá kan ọmọ òrukàn lẹ́yìn náà wábùnú sẹ̀bíìlì ọ̀sẹ̀ wàá kan àwọn tí wọ́n lówó láti débi tí wọ́n ń lọ mọ́ àwọn tí wọ́n tàn sójú ọ̀nà ọ̀sẹ̀ wàá kan àwọn yẹn ẹnìkan kan dáadó ìpínlẹ̀ àgùntàn lọ Ìjẹ̀bú mo ní di two thousand kọ́ iye owó lápò báyìí ìyá rẹ̀ bá pè ọ́ kó o sì lówó mi mọ́ ìwé Ibrahim dákun yá mi ní àpò mẹ́wàá mẹ́wàá two thousand naira bá a fẹ́ ra ta àtẹ́rẹ́ bọ̀ kí ló ṣe fún arákùnrin yẹn ọmọ àdó ọ̀rẹ́ lọ́wọ́ <laughs> ọmọ àdó ọ̀rẹ́ lọ́wọ́ kọ́ ló ń jẹ́ orí ẹ lóbi tẹ́lẹ̀ kí ni ọmọ ìyá ìyá mi ní kí n mú owó yìí wá ilé òfin ní sikewuke kùránì ni ẹja máa kà ẹ má jẹ́ àmọ́ owó kí náà ṣe láwùjọ owó tẹ́lẹ̀ mi ń gbé fúnṣẹ́ wù rẹ̀ bá bá rẹ̀ àtìyá rẹ̀ ò lè bẹ́ẹ̀ lọ́dún kan kó fún. má ṣe kéwúkéwú wà máa tẹ́ fún alúmi ní fẹ́ yìí ọlọ́wọ́ bá ní gbogbo tí mo kà á lẹ̀ yìí tí mo ní kẹ́ máa náwó sí i tẹ́ bá ṣe lè ṣe fa iná láhábí alim ìwé ọlọ́run mà yìí ti sàn ilé sàn gbogbo ẹ̀ náà ní kẹ́ máa ná ẹ máa fún mọ́ọ́dún kan ẹ fún ẹni tọ́tọ̀ sójú ọ̀nà ẹ máa fún ọkùnrin ẹ fún obìnrin ẹ náà ó sì mọ́sálásí àmọ́ ẹni àkọ́kọ́ òun náà ní àwọn òbí rẹ nínú àwọn òbí rẹ tálẹ́ ní àkọ́kọ́ ìyá rẹ. ẹ̀rọ màdá mi nílò ẹ̀sìn wa wọ́n ní especially tí ìyàwó ti darúgbó sọ̀rọ̀ náà máa ti darúgbó yẹn wọ́n ti wà lọ́rùn rẹ bàbá ẹ̀ ti wà lọ́rùn rẹ bí wọn náà ti wà lọ́rùn wọn níjọ́ tó lẹ́lòmíì àfi bàbá ẹ̀ ọmọ lẹ́lẹ̀ mi àti ìyá ẹ̀ mọ́mí máa fún mi dáàdi máa fún mi nítorí ọmọ sọ nìyẹn tí ìyá rẹ̀ bá fún mi mọ́mí á fún mi àbí ìyẹn nígbà tí wọ́n darúgbó wọn lẹ́lẹ̀ mi àti wọn wọn ní ọmọ ọlọ́mọ òṣèpè ránṣẹ́ nígbà tí dọwọ́ alẹ́ yẹn wọ́n ní ọmọ tọ́jú wọn especially nígbà tí kò sówó lọ́wọ́ wọn bóyá wọn ò ti dàgbà náà àmọ́ ọjà ọ̀yá bàbá òlówó lọ́wọ́ kọ̀ sí tó yẹ tí mu nígbà yẹn ó fi bùkátà kọ́lé ara mọ́tò ẹ mo fẹ́ ṣe ẹ kíní kan mo ní pọ́jẹ́tì kan ó pa gbogbo pọ́jẹ́tì tì yàrá kú pọ́jẹ́tì oúnjẹ oṣù àtọwọ́ tí yàrá àti bàbá rẹ̀ ń lọ lóṣù lẹ́yìn tí bàbá rẹ̀ àti yàrá rẹ̀ bá ti jẹun tí wọ́n yóò tán lẹ́yìn lọ́wọ́ kan pọ́jẹ́tì ọkọ́lé ọ̀rọ̀ alẹ́ mọ́lẹ̀ ebi gbà ya àwọn èèyàn wá ń yà yà lówó tí yà fi ń jẹun ládùúgbò ọlọ́run sọ wa mẹ́rin alẹ́ mi ní inna awladakum mìnà àtúnyà bí kásìbíkùm alẹ́mi láwọn ọmọ yín wọ́n wà nínú àwọn iṣẹ́ tẹ̀ ṣe ni bó ṣe wà yìí iṣẹ́ iṣẹ́ ni ọ́ bàbá rẹ̀ àtẹ̀yà rẹ̀ ló ṣe ọ́ àwọn ni wọ́n bí bìrẹ̀ fọ́kùnrin lómi náà mo wà lẹ́yìn alẹ́mi lẹ́yìn òbí ẹ̀ máa jẹ nínú owó àwọn ọmọ yín torí pé àwọn ọmọ yẹn ẹ̀yin gan lẹ́sẹ̀ kí ni iṣẹ́ tẹ̀ ṣe ni wọ́n bóòlù yóò ṣe wá ṣiṣẹ́ tó ní jèrè ṣẹ́ ẹlẹ́ẹ̀kẹfà àlẹ́ bi bí àáfíà ti fi mà mo ti sọ díẹ̀ lẹ́ẹ̀kan níbẹ̀ òun náà ní kíkà ṣe àkólẹ́kẹ̀ pẹ̀lú àlàáfíà wọn àlàáfíà wọn ọ̀kan náà àwọn ẹni rí ó ní arákùnrin kan yẹ̀bùrù fún abúlé òhù àwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣe dáadáa sí i torí pé wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gbẹ́kọ̀ọ́ wọ́n kéwú àwọn afá kan wọn nímà àwọn ọmọ yẹn ti wá ní ìmọ̀ nípa bá a ṣe tọ́jú alam bàbá yẹn wọ́n admitted sí hospital bàbá yìí wà lọ́sibítù gbogbo àwọn aláàárẹ̀ tó wà lọ́sibítù pátá àwọn èèyàn máa wá kí wọn ní ìdákúrekú ni àmọ́ kò sígbà tẹ́ dé inú inú họ́ọ̀lù tí àwọn bàbá yẹn wà tẹ́ ní bá àwọn ọmọ bàbá yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bàbá yẹn wá lé ntó bàbá yẹn wá lo ntó lé lọ́dún kan lọ́sibítù wọ́n ní kò síjọ́ kan tẹ́ di ọsibítù tẹ́ ní bá ọ̀kan nínú àwọn ọmọ bàbá yẹn ọ̀wọ́n ṣe ṣífìtì òun lo ọ̀sẹ̀ kan ìwẹ́ wẹ́ wọ́n bá wà ní off ẹlòmíọ́ wà ní on ọdún kan wọ́n wá pẹ́ra wọn wọ́n bá padà lálàáfíà wọ́n wá gbogbo wọn gbogbo wọn ni wọ́n láàmì ayé máa yá mi nínú ẹ̀sìn wa bàbá rẹ̀ oṣù tọ́ba rẹ̀ oṣù ọ̀rẹ́ wọn ẹlòmínú nígbà kékeré ọlọ́run mọ ìyá rẹ̀ ìyá àrùn tó ṣe ẹlòmínú nígbà tó wà kékeré báyà kò pè yá rẹ kó béèrè àbí bàbá ẹ wípé àwọn nǹkan wọlé ṣẹlẹ̀ sí mi tí mo fi yọ yín lẹ́nu nígbà tí mo wà kékeré kéde ló lè pé wọ́n yẹ gbéyà jù lẹ́ o pé ìyá yẹn sún mi mo fẹ́ lọ́ọ́ mo fẹ́ fún lábẹ́rẹ́ ẹnìkan gbèmí láìpẹ́ yìí àwọn ọmọ ìyá yẹn àwọn jẹ́ ìyá sì wá ní kánsà wọ́n wá yanjú kánsà fa títí kánsà òsè kínní kánsà ọlọ́bọ̀rọ̀ èyí tó lé fìyí lọ́wọ́ pè mí lónìí sars àwọn ẹgbẹ́ wọn àtàwọn àbúrò wọn ṣe mítìlì lérí ìyá o wọ́n ṣe mítìlì mo ní mítìlì wo ni wọ́n ṣe wọ́n ní wọ́n ṣe mítìlì pé àwọn fẹ́ fún ìyá lábẹ́rẹ́ abẹ́rẹ́ kú ọlọ́run mọ̀ pé ọ̀dà o òun kàn ní kó òun béèrè ìpè sóun lè dín wọn lọ́wọ́ òun lè dín wọn lọ́wọ́ dín wọn lọ́wọ́ tọ́ba lè dín wọn lọ́wọ́. bàbá wọ ọlọ́wọ́ ọba ọlọ́run lè fún yàrá lálàáfíà láàrin ìṣẹ́jú méjì sísè tọ́ba sì wọ ọlọ́run ọlọ́run lè ní bí ó ṣe bá a kú nìyẹn. àbẹ́yìn ọmọ ẹ gbọ́dọ̀ pa yá yín ẹ gbọ́dọ̀ pa ẹ tọ́jú rẹ̀ títí tọ́lọ́run fi gbẹ̀mí ẹ̀ ni. a máa fọṣọ àwọn ya wa a máa gbálẹ̀ fún wọn a máa tún bàtà wọn ṣe gbogbo tí wọ́n bá ṣe jẹ́ kí wọ́n lálàáfíà a máa mójútó wọn xidima tó fún ma a máa ṣe xidima fún wọn ọmọ tó ń gbé xidima gbogbo tí yàrá fẹ́ gbé ọba gbé gbogbo tó fẹ́ sọ ọba sọ gbogbo tó fẹ́ lọ ọba lọbẹ̀ ọgbàṣẹ nígbà tẹ́lẹ̀ ilé ìbá gbàṣẹ ní ọ́fíìsì tí wọ́n ní ẹlẹ́yìn láwọn ará káàkiri o ó ṣe xidima àwọn òbí rẹ̀ siyara tó fún ma ọmọ lọ lébẹ̀ wọn wò tahamuru aza wa sọ́buru láhùnmá tí wọ́n bá wá jẹ́ olókòòrò tí wọ́n jẹ́ ọ̀dájú tí wọ́n jẹ́ ilépè tí wọ́n jẹ́ èèyàn èèyàn tí ò dáa wọ́n máa wá ṣe dáadáa sí wọn wọ́n máa wá ṣe sùúrù lérí àìdá wọn tí wọ́n ṣe kí ni tí wọ́n dáa fọwọ́ ìdú bẹ́ẹ̀ wà lédè ẹ̀yọ́ màá yá mi ibi tí ń parí ọ̀rọ̀ mi sí òun náà ni pé kí ni àwọn àǹfààní téèyàn máa jẹ téèyàn máa ṣe dáadáa sóbi rẹ̀ alákọ̀ọ́kọ́ léèlú rèdè wà ní là ọlọ́wọ́n máa yọ́nú sí yàn wòlíì wòlíì tá a fẹ́ yà yẹn ó lè yá àfi káwọn bàbá àti ìyá rẹ̀ kan fún ọ ní pass mark wípé ọmọ dáadáa ni ọ. má wàá béèrè má béèrè bóyá kò lè mọ percentage tó ṣe wà lọ́dọ̀ wọn ìwọ má béèrè kí bàbá sí mọ dáa bí ìdá má béèrè wọ́n ti jù rẹ̀ wọ́n ní kọ́ lẹ́nìkan lọ bí kò lè bọ́ béèrè kó lè mọ̀ bí ìyọnu ọlọ́run bá ṣe tó àti bínú rẹ̀ ipò ẹ̀dá mọ̀ kàn wọ́n ní mẹ́rin Ibrahim bó ló ń ṣe sí i ah Ibrahim ọmọ dáadáa ni o ẹni yẹn ni wàá fún report ẹni tí wọ́n mọ̀ ni o tọ́bajọ́ rẹ̀ rẹ̀ sẹ́mọ̀ pé kò ní nítumọ̀ ẹni tí wọ́n mọ̀ lọ́rùn o tí wọ́n bá ní ọmọ táwọn àsìkò kan yóò ṣe dáadáa ọmọ tó yàtọ̀ sí ọmọ náà mọ̀ náà yóò tó ṣe jákujàku ẹ̀ ìtọ́lá bá dá abẹ́rẹ́ rẹ̀ lé ni o ọ̀rọ̀ rẹ ti dàrú ní ìdajì ìtumọ̀ rẹ nu àbí ìdajì ló tó ń bẹ̀ tí ẹ bá ní ah Ibrahim ah, ọlọ́run irú rẹ̀ náà ọlọ́run ó fún nínú àwọn ọmọ rẹ̀ ah Ibrahim tọ́jú mi lọ́dọ̀ ọlọ́run bá náà gọ́ ó ti mọ̀ pọ̀tọ́ wa ọlọ́run mọ̀jà wà nípò burúkú lọ́dọ̀ àwọn òbí wa ẹlẹ́ẹ̀kejì àdúrà rẹ̀ ọmọ gbà ọ jẹ́ mùjáàbù dáwà gbogbo ẹni tíjà àti bàbá rẹ̀ bá máa ń ṣàdúrà fún tọ́ba ti ń bẹ lọ́hùn ẹni tọ́lọ̀ ti yọnu sí ẹni tọ́lọ̀ ti yọnu sí tí bá ti ń bẹ lọ́hùn ọlọ́run sì máa gbàdúrà rẹ̀ anabi wa muhammad sallam anabi sọ fún mọ́tò kàtọ́ anabi ni yàtí aleikum wọ́ọ̀sù bùdó amirin arákùnrin kan yóò wá báyìí orúkọ rẹ̀ ní wọ́ọ̀s ọmọ amir má amudadi ali yaman yóò wá pẹ̀lú àwọn tálíkà àwọn jaman kan tí wọ́n wá láti yaman wọ́n wá sí hajj wọ́n wá sí hajj anabi ní orúkọ rẹ̀ náà ni uwais amir murad nínú àwọn fámìlì murad ni náà nínú àwọn ẹbí anabi sọ fún umar yìí baros anabi uwais yìí gbogbo ara pátá fàbára amínuhu ilà mọ́ọ̀dé òdèrèhàmì àbọ̀lọ́wọ́ bá ti padà wàá wòsàn o àmọ́ ó kù dédé ibi tí ọmọ bíi dirham bí owó coins ẹ̀yà níbi ní dédé dirham báyìí ó ní dédé balance ẹ̀tọ́ tó kù lára rẹ̀ tí ò ti lọ. lọ́wọ́ wàlìdà àdébì ní ìwé oṣù yẹn ó níyà òwò bíi abárò ìmọ̀ sí dáadáa sí yàrá lọ́wọ́ akisama alọ́lá làbárà. La tí ìwé ìṣèbá fi lè tẹ́wọ́ tó sọ pé òun fọlọ́n búra ipò nǹkan báyọ̀ ṣẹlẹ̀ yóò fi ṣẹlẹ̀ lóòótọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ àlebi ni ifá yìí ni sàtọ́ àtà ìwà ọmọrò tó ọba lágbára ayé ṣètò gẹ̀fẹ̀rẹ̀ lẹ́ka láti débi tó wà kọ́ wa sọ fún pé kọ́ bọ́ wá forí ìrọ̀rọ̀ ọlọ́run fáfáàlì kọ́ lọ lè ṣe bẹ́ẹ̀. àwọn ará yamani dé umaru ní tanijẹ́ Uwais wọ́n ní arákùnrin tó dúró lọ́ọ̀kan yìí Umar lọ́lẹ́ bá ó ní wọ́n ní Uwais ibn Amir olóhùn ni ó ní ẹ̀tẹ̀lá ó ní bẹ́ẹ̀ ni àmọ́ lọ́wọ́ ti fún un lálàáfíà àmọ́ kù dédé owó dirham ó ní bẹ́ẹ̀ ni ó lóhùn náà ni Umar ní tọ́ ẹni tá anábì ń sọ ni sallallahu alaihi wasallam Umar ní ìyá rẹ̀ mi láyé ó ní bẹ́ẹ̀ ni bóòlù ń ṣe olóhùn oníṣẹ́ méjì ìyá òun oníṣẹ́ òun ìyá tòun níṣẹ́ tòun wọ́n mọ̀ lórí ànábì sọ fún wa yìí pé kọ́ tọrọ àforíjì fún wa ipe tọrọ wa fi lè sọ̀rọ̀ báyìí ọlọ́run sì gbà bẹ́ẹ̀ ọmọ ya ọwá ní àwọn àjẹ́ ìlú yín wọ́n pa ọ́ ní òjẹ́kọ́ lọ́ọ́ kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹlòmíì ò délu wọn mọ́. ìyá yẹn sunkún fáadí tó fi kú ìyá yẹn ọjọ́ ìrora fáadí tí tó jáde láyé sọ onítọ̀ bá títọ́ ní ìyá àti bàbá rẹ̀ ọlọ́run ló kù ọmọ tó ètò ayé rẹ̀ ọkọ̀ mọ̀ pé gbogbo táwọn èèyàn ń fà ti ń nira ìrọ̀rùn ní ìrọ̀rùn ní arísìkì ọmọ wa lọ́tún lọ́sì àti bò lẹ́yìn náà ọlọ́run ọ̀tá gbogbo tó ṣẹlẹ̀ sí ọ tínú ìyá òfin bàjẹ́ lẹ́yìn rẹ ọlọ́run ní fífọ́. nínú àwọn kan táwọn afáàkà òun náà ní sáàtò rìsíkì owó ọmọ pọ̀ lọ́wọ́ yẹn ọlọ́run fa àlùbáríkà sí ni o kì í ṣe pé bílíọ̀nù wọn pè lówó o àlùbáríkà wà nínú owó tó ọlọ́mọ fọ ọmọ gbé nǹkan ṣe lẹ́yìn náà ọlọ́run fa àlùbáríkà sí wà yóò sàlẹ̀ òfin agbárí yìí ó sì fẹ́ kẹ́mi ogun káyọ̀ bárúkọ wà ní sẹ̀mí o fálẹ̀ ẹ̀sùn lè wá ìmá kọ́ yà máa sokùn ẹbí papọ̀ tààlà àkọ́kọ́ ẹbí jẹ̀má. bàbá àti ìyá rẹ̀ bàbá àti ìyá rẹ̀ lọ ibẹ̀ ni ẹbí ti bẹ̀rẹ̀. láyé náà tàwa sùnú bèbèrè ìhìnmá ìtàṣítẹ́gbẹ̀lẹ̀ amòr tọ́ba wà nínú difficulty kan ó wà nínú wàhálà nínú ṣòro nínú fìtínà wọ́n ikú ìwọ Ọlọ́run nínú wàhálà tí mo wà yìí mo bẹ̀ ọ́ pẹ̀lú pẹ̀lú ẹ́ dáadáa tí n ṣe sí ìyá lóṣooṣù pẹ̀lú oúnjẹ tí ń rà fún bàbá lóṣooṣù pẹ̀lú owó ilé ìyá tí mo ṣe san ọlọ́run àdéhùn tí ń bọ̀ yìí mọ́jọ́ bá mi ọlọ́run sì gbókò fọ̀ àdébí sọ àwọn àṣùfáàbòrò gáàrẹ̀ àwọn mẹ́ta kan tẹ́wọ́ ní kòtò tọ̀ torí àsìkò mi ẹnì kẹta kí ló fi bẹ́lẹ́ o ó ní wọlé wọn ìyá mi ìfipá àti bàbá mi mo wá jáde mo lè wọ́n jẹ wá fún wọn kí n tó dé wọ́n ti sùn mo wá gbóúnjẹ dání nígbèrè wọn tilẹ̀ fi mọ́ wọn wá jí wọn jẹun náà lọ́wọ́ mi wọ́n lá pé ìbẹ̀rù ọlọ́run mo fi ṣe é kòtò táwọn ń bẹ̀ yìí àpáta tó dé eré wa yìí àpáta tí ó wà lérí wa yìí mọ́tàbá wa ṣu kúrò àpáta ti move àpáta ti fi ọ̀rọ̀ ọ̀rọ̀ sí àpáta <coughs> torí pé ọ̀rọ̀ yẹn tóbi wọ́n lá ẹ̀yẹ́ àyèfé nípa bàbá mi àti ìyá mi lóru dé báyìí ọwọ́ ní àdúrà rẹ̀ gbà nígbà tó ní dáadáa tó ti síwájú ọ̀dọ̀ bẹ́ẹ̀ tí o bá ní dáadáa tó ti síwájú ẹ̀mí rẹ̀ ọkàn balẹ̀ ni tí wàhálà kan bá ń bọ̀ ọmọ ni mo ti mọ tí fi kọjú rẹ̀ mo ti mọ tí fi kọjú rẹ̀ tí ma ṣe ń bọ̀ báyìí ọlọ́run ọlọ́run bá mi o wọ́n láti pé ìyá mi tó wá láti lókè wọ́n donú lọ níjẹ̀jọ́ ìyá mi gbogbo tí wọ́n ní kí n rà mọ́rẹ́já gbígbẹ mo rẹ epo eh, mo rẹ ayọ mo rẹ ẹ̀gúsí wàláì ó fi ẹ̀gúsí tó fún yẹ ẹ ó fi ṣe aburú ládẹ́ǹdàn tí ń bọ̀ tó fẹ́ ṣe kí ni tó fẹ́ báyé jẹ tẹ́lẹ̀ kan bá ti tẹ́lẹ̀ kan bá ti lọ́wọ́ kò bọ̀ àbọ̀ wà ní wàhálà kan wọ́n sáwọn àti dáadáa kan tó ṣe sí yàrá àti bàbá rẹ̀ abẹ́ńtí ọ̀rọ̀ wa ní dáadáa ẹ̀dá àwọn kí lọ́fẹ́ ṣe kí ni lọ́fẹ́ fi tọrọ àbí dáadáa tó ti bàjẹ́ fún rẹ̀ ó sì dáadáa láàárọ̀ ní eh, ogójúmọ́ yàrá rẹ̀ àbí òun ṣe lè gún dadi dadi dadi sẹ́mi nìkan lẹ́bí ni sẹ́mi nìkan lẹ́bí ni èmi mo gbalẹ̀ èmi mo ra mọ́tò èmi mo ra kíni èmi mo ra kíni ee bọ́lá ló màmá yọ ọ́ lóní kí wọ́n yọ láàrin wọn. ìgbà náà ti ní kọ́ yọ láàrin wọn ìwọ náà ni wọ́n máa ti bùkátà wá fún. lẹ́yìn náà bẹ́rù làwọn láàdì àwọn ọmọdé náà àwọn náà máa ṣe dáadáa sí ọ tí wọ́n náà bá dàgbà. mi téèyàn máa ń ṣe láyé nínú àwọn ìṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run máa fi ń dọ̀rùn fún alibagi wala ọkùnkù anabila àwọn aṣẹ́ méjì kan bẹ tẹ́yìn bá ṣe ilé ayé ilé ayé lèyìn ti jìyà kó tó lọ lè jẹ tọrọ alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn ọmọ jáde lé àwọn olórí kéèyàn máa jáde lé wọn lérí àwọn tí wọ́n ṣe ní iraq tán ṣe ní ní egypt tí wọ́n ṣe ní libya wọ́n jẹ́ àbí ọ̀jẹ́ enfas ṣé bàràbàrà ẹ ti lára yé àbí yóò ẹni bá ti jáde lé olórí lórí alibagi buhari ẹ kò di àlàyé kẹ nítorí tẹ bá ti da sísítẹ̀mù ìjọba rú ẹ ti dàlú tí army àti sọ́jà ti pa àwọn ọba ti ka yín mọ́ ìlú ti dàrú owó àwọn yẹn ti waste ẹ̀mí àwọn yẹn ti lọ ẹlẹ́ẹ̀kejì okòk òun náà ni kọ́ọ̀sì yára àti bàbá rẹ̀ anábìyí ni òun ní kú láyà fi kọ́ lọ́wọ́ rọ́ aláre lẹ́yìn náà ó sọ̀rọ̀ lè wọ́n náà lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi èyí tó wá ga jùmọ̀ ní alijanna kọ́lẹ̀ mọ́sá jẹ́ àwọ̀ anábì ní rọ́gìmọ̀ ànfọ̀n rọ́gìmọ̀ ànfọ̀n rọ́gìmọ̀ ànfọ̀n rọ́gìmọ̀ ànfọ̀n rọ́júlẹ̀ àdàlàkà wà lédè wà lámúyẹ́ dẹ̀kọ̀lù janna anábì ní ẹni yẹyẹ ni ẹni yẹyẹ ni ẹni yẹyẹ ni ẹni yẹyẹ ni láyé ẹni yẹyẹ ni lọ́run yọ́ọ́ máa yẹyẹ káàkiri gbogbo bíi ti máa ń dé láyé yọ́ọ́ máa yẹyẹ káàkiri ọ̀rọ̀ rẹ̀ ọ́ máa dàrú anábì ní ẹni ó bá bàbá rẹ̀ àtìyá rẹ̀ ó rí bàbá rẹ̀ àtìyá rẹ̀ wọ́n jọ wà bàbá rẹ̀ àtìyá rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọ̀ wá tara wọn wà àlìjánná wọ́n fi mu rẹ̀ gbolẹ̀ lọ́rùn ìtumọ̀ ẹni pé yóò wọ ẹnẹ́kó tó wọ àlìjánná lọ́rùn àmì ń tọ́lọ́wọ́ ṣe dáadáa wọ́n wọ àlìjánná ànábì ní ìgbà tí mo lálàá wọ́n wá wọnú àlìjánná ìwọ ń gbọ́ tẹ́nìkan kakura ìyíkan kakura mo wá ní ohun ìjọ ohun Harith ibn nínú àwọn sàhábà òun sì mẹ́lẹ́ ayé anábìsí náà làpé ká kúrò àdúrà jẹ́nà wọ́n ní anábì wa bẹ̀rẹ̀ pé ta ló ń tọ̀ wọ́n ní harisu náà ni harisu bin numan ni anábì ní kàzá alikulu bẹ́rù kàzá alikulu bẹ́rù kánà wà kánà àbára nasi bi ummihi anábì ní yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ harisu bin numan ni anábì ní yóò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó ṣe dáadáa sí ìyá rẹ̀ ní Madina tó bí harisu tó ń ṣe dáadáa sí ìyá rẹ̀ nídìí bí alijanna kọ́lọ́hún mọ̀sẹ̀ ilé wọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́hún ọba wa ọlá àánú ọlọ́hún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tẹ́mátì wá jáde láyé tẹ́mátì kú kí lọ́ọ́ máa ṣe kí lọ́ọ́ máa ṣe ọ́ máa ṣe dùwà fún wa ọlọ́ba kẹ́ wa tọ́wádé pé wọn ò kún sínú islam gọ́ ọ̀dàkẹ́ torí bọ́ ṣàdúrà yẹ ó jìyà inú ìyàtọ̀ fẹ́ jẹ ìwọ náà jẹ mẹ́ẹ̀ ma kana li nabi anabi anabi ni ọlọ́wọ́n ba ọ sọ fún un pé ma kana li nabi ipe kò tọ́fà nabi walladhina amanu àti gbogbo olùgbàgbọ́ òdodo àyè sítẹ́kì fèrè lil mushrikin náà máa tọ́ra àforíjì fún gbogbo àwọn tó kú tí wọ́n ṣe mùsùlùmí walau kanu uli qurba ìbá àjẹ́ àwọn tó súnmọ́ wọn jùlọ bí bàbá wọn àti ìyá wọn. àmọ́ tó bá jẹ́ pé bàbá yẹn bá jẹ́ mùsùlùmí òdodo ó pèrò tí ó pọ̀ níjọ́ tó bá kú ẹ̀kẹrùn sí dáadáa tí láyé mílò rẹ mílíkì rẹ àti gbogbo àwọn mọ́tò rẹ ilẹ̀ rẹ tó rà ilé tó kọ́ fún yà àti gbogbo àwọn táìsì pop tó wà ń bẹ̀ kò sànfàní mọ́ o kérò ọ̀pọ̀ kan wá kírun sí yàrá la ló ṣe kíni ìlọ́kàn tẹ́ bá ti kírun tán ìtẹ́ tẹ́ bá ti kó ní tẹ́ oyé kò sí fìdáwù ọlọ́jọ́ mẹ́ta kò sí fìdáwò ọlọ́jọ́ méje kò sí fìdáwò ọlọ́jọ́ mẹ́jọ kò sí oní forty one days kò sí ọlọ́dún kan tó bá ṣe ọ̀n bẹ̀yìn bàbá rẹ jẹ́ ni torí bídíà ló ṣe kí ló ń ṣe àdíjà kú sálẹ́bí ṣe fìdáwò hamza kú sálẹ́bí ṣe jẹ́rẹ́jọ́ àṣeyọ̀ òkú lásìkò àlẹ́bí ni ṣé bẹ́ẹ̀ ṣìlẹ̀ pé àbẹ́sì kẹ́kọ̀ọ́ fìdáwò ọmọdé bá ń ṣe fìdáwò fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ méje onítọ̀hún oye ìsà burú sí àti bàbá rẹ̀ ni ẹ̀sán sì kéré lérí kátó wá pa àwọn tí wọ́n wá mutí kátó wá pa àwọn tí wọ́n wá jó kátó ọba yín kú ẹ̀ masọ eré yóò pé lórí yín bá pé oyè ẹni má sọ torí ẹ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ sí àyè nínú sàárè ta ló sọ fún yín pé ìyá yẹn bẹ nínú kẹ́ ta ló sọ fún yín pé wọ́n ti gbéyà kó lórí ẹ̀ tẹ́yìn wá jó ẹ wá lọ sọ ìyá ẹ ọ sọ ìyá ẹ o ọ̀ ń ba ti ẹ̀yìn ìyá rẹ nínú ṣẹlẹ̀ Islam òbí wa amasadua àdúrà boko àbí àdúrà boko wakúrọ̀ bẹ̀rẹ̀ hàmọ́ ọ̀ma kàmáwó bàyá ni sagira ẹ̀ masadua o ni àwọn ẹ̀ mọ́sẹ̀ bìdá o wọ́n ládùú ẹ̀ tọ́tì rẹ̀ àti sọ́lẹ̀ láti bí twenty years ago tó ti ń gbọ́ wọ́n lọ ń dàrú bàbá ti tó tún dàrú bàbá tó tún dàrú ibi wọn láàdúrà ebó ku ọ̀dà àtúntò tó sì kọ́ ọmọ wa dàrú ma wọ́n kúrò bèrè hàmùhùmá kàmọ́rọ̀ bàyà ni sọ́gẹ̀rà ọlọ́ọ̀ni mo sàdáfà òbí òbí kìfìrí ní wàlíwàlí dáyà wàlímọ́mí ní nàbí àdúrà ń bá òkú o alábìrin dáyà ni kọ̀ọ̀kan yìí dábàá ti jáde láyé nǹkan kan ò ní wúlò fún yín má àfikàn mẹ́ta àwọn wọlé adé sọ́ọ́lẹ̀ yẹn yẹ́dẹ̀ ọ̀la ẹlẹ́kẹta náà ni pé àwọn ọmọ yín tẹ́ máa ń ṣàdúrà fún yín àdúrà wọn máa bá yín àdúrà wọn ni ká máa ṣe àdúrà ló ṣe fókù rẹ kéde pé wọ́n máa wá ṣe òkú ẹ máa máa sọ ẹ máa fọ igun ẹ máa jàmàlà ẹ máa rọra ṣe ẹ máa lọsẹ mọ ẹ máa gúnyán ẹ máa wá ṣe lánàá ẹ lè ń ṣe dáadáa fún àwọn òbí gbogbo ẹni tí wọ́n ti ń sòkú bàbá rẹ̀ ń sàbúrú àwọn ọmọ tiẹ̀ náà ti sòkú fún wọn gbogbo àwọn táwọn mọ̀ pé àwọn òbí wa ti lọ ẹlòmíì bá ti ń sọ̀rọ̀ yìí ah ní gbogbo bàbá ti wá lọ ìyá ti lọ èsì wa mọ̀ pé nítorí ká ṣe ni nítorí kó ń ṣe tó kù lọ lè gbé kànga lè gbé bọ́ọ̀hù lè kọ́ mọ́ṣáláṣí lè ra ìlérò sí mọ́ṣáláṣí àdúgbò yìí mọ́ṣáláṣí tán kọ́ lọ́wọ́ ra búlọ́ọ̀kù ọgọ́rùn-ún lóko ọ̀yá rẹ oko bàbá rẹ oko síbẹ̀ fún wa gbogbo àti máa ń kírun bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run máa bá yára àti bàbá rẹ lẹ́yìn náà nínú àbádàlbẹ̀rẹ̀ sílẹ̀ tó wọ́n di àbí àdébìyí nínú àwọn dáadáa tẹ́ máa ṣe táwọn obìnrin bá ti lọ tí dáadáa yẹn náà dáadáa yẹn máa jẹ́ ìṣe dáadáa sí obìnrin tó ti lọ òun náà ni pé àbúrò bàbá yín ẹ má kú lọ́dọ̀ ẹ̀ ẹ̀gbọ́n bàbá yín ẹ má filẹ̀ lọ́rùn ọ̀rẹ́ bàbá yín ẹ má lọ́lẹ̀ kí gbogbo dáadáa tẹ́ ń ṣe fáwọn ọ̀rẹ́ bàbá yín àwọn fámìlì bàbá yín yẹn ẹbí ẹ má jẹ́ ojúká lọ́wọ́ yín nígbà tí bàbá yín wà láyé tẹ́ oye ọmọ tọ́jú bàbá fáyé bàbá ló bá lọ ọmọ tọ́jú ìyá rẹ̀ abẹ́lẹ́ ọ̀nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sá ìsànù wa ẹlòmíì tí wọ́n ṣẹ̀ ó ti gbé ah ìtọ́ wọn ṣe fún bàbá ti yá ọ̀dọ́ náà wọn ò tí ì kú o àmọ́ ṣé wọ́n lè fẹ́ díje wọn àwọn afáàní ata ibùmí náà zambi kamala zambala gbogbo ẹni wọ́n ti túmọ̀ bí ẹ̀ṣẹ̀ kan ọlọ́run sì parẹ́ fún nísìnyí náà lọ́ lọ ọ̀sẹ̀ yìí náà ló travel ó lè bá bàbá rẹ̀ bàbá rẹ̀ má bínú o mo ti ṣe àìdá sí yín o yín ṣètò fún yín o yín ṣètò fún yín o ẹ foríjì mi o ó lè bá ya rẹ ìyá àwọn àfáà tó wo ṣe àwọn ni wọ́n ní àjẹ́ ni yín o àfóúnjẹ làbí ló kó bá mi o ó lẹ́yìn ilẹ̀ wá ń di ọ̀rọ̀ mi o bàbá tó ń wo ṣe ó lẹ́yìn ilẹ̀ jẹ́ kí n ga ẹ̀yin lẹ gba kádàrá ìgbà mi tẹ gbé fún èmi ẹgbẹ́ tèmi fẹ́ gbà mi àwọn ọ̀rọ̀ jákujàku tá a máa gbọ́ ń lẹ Yorùbá nìyẹn bẹ́ẹ̀ ọmọ wa túbá ẹ̀fẹ̀ríjì mi o wọ́n ní gbogbo apátábà ṣe jòkólẹ̀ yìí kò sẹ́nìkan oyè tó ti mérí bọ́ níbi ìṣe dáadáa sáwọn òbí ẹ̀ àti ṣe tó bọ́ọ̀lù alẹ́ tọ́ra mọ́tò tó kọ́lé òdì ṣe tó ọmọ máa fàdúrà kún fún wọn ni wọ́n ní wọ́n wá ṣiṣẹ́ náà tó fi tẹ́rí gbà sọ àbí táwọn náà fi tẹ́rí gbà sọ àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́mọba àlá kọ́lọ́mọjà ṣáájú gbogbo yìí tá a ti ṣe tó kú díẹ̀ káàtó lábàlá àwọn òbí wa kọ́lọ̀ fèrè jìn wa gbogbo yìí tí ọ̀dà tá a ti ṣe kọ́lọ̀ mọ́sá ìgbà kọ́lọ̀ bàálà kò fi àṣẹ kò gẹ̀rẹ́ àdàgọ́ ṣe alólóríire subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما